هدي أدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة في النار أداك فون ولون أتركياتي قفون النبي محمد صلى الله عليه وسلم fun anabiwa muhammad sallallahu alaihi wasallam kolomo ba ọba tí ọlá rẹ ga bẹẹ kọjọ járe alekun iduro tirẹ. àlékún ìtọ́sọ́nà rẹ̀ àti àlékún ìmọ̀nà rẹ̀ kọmọ́sà jogun rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ afitítóbi rẹ̀ afibẹ́ afijọ́kan soso rẹ̀ afibẹ́ ìkìláàsọ èyí tí máa fi gba sí àwọn ẹ̀dá kọlọmọ́sà jogun rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa kọ́ wa gbaṣẹ́ rẹ̀ wa lọ́wọ́ wa ọlọ́ àjọkan ọlọ́run. èyí tí ó jẹ́ àkọlé wa ní àṣálẹ̀ tòní òun náà ni àkọlé tí a gbọ́ lẹ́nu olùdarí ètò tí a pè ní hakulahi alẹ́lẹ̀ ibad wa hakulẹ̀ ibad alọ́lọ́ ẹ̀tọ́ ọlọ́run Leri awa ẹ̀dá rẹ̀ gbóhùn ti ń jẹ́dá pátápátá èèyàn àtàlìjànú gbogbo wa ẹ̀dá ọlọ́run ni wá ẹ̀rú ọlọ́run ni wá kí ni ẹ̀tọ́ tí ọlọ́run ọba ọba àlekè ọlá tó ní lérí wa ó kú dá wa sáyé ó sì ṣe àmọ́ ẹyọ rẹ fún wa. gbogbo àwọn nǹkan yìí kí ni tó fẹ́ ní ìdí lọ́dọ̀ wa àti pé àwa náà ní kí ni àwọn ẹ̀tọ́ tá a ní gbà lọ́dọ̀ ọlọ́run eléyìí la fẹ́ gbé yẹ̀wò ẹ rí i pé tọ́pìkì yìí méjì ni méjèèjì so papọ̀ mọ́ra wọn. ìkan wá lágbára jù kan lọ èyí tó lágbára jù náà ni kílẹ̀tọ̀ ọlọ́run lérí àwà ẹ̀dá ẹ̀ kílẹ̀tọ̀ allah lórí wa tọ́lọ̀wọ́n ọba tó ní adẹni tí ń mí lọlẹ̀ tí ń mí lóòkè ọba subhanahu wa ta'ala tó ṣe àìmọye oore ọ yẹ kí gbogbo wa náà kí a lè máa rò ó pé ẹni tó dá wa láyé tó dá wa sáyé báyìí tó dá wa lásán ni àbí àákàn máa gbáyé lásán tí ò ní nítumọ̀ ọ yẹ ká máa rò ó nípa pé ọlọ́run ọba tó dá wa yìí yóò ní àwọn nǹkan kan tí ó béèrè lọ́dọ̀ wa tí ó gbà lọ́wọ́ wa. ọ yẹ kọ́ máa wá nínú làákàyè wa kọ́dà ká má rí ànábì kakó jíṣẹ́ fún wa ká sì má rí tíra kankan nínú tíra ọlọ́wọ́n ọba ọ yẹ ká mà pẹ́ni tó sì gbogbo rú àwọn nǹkan báyìí fún wa ọ yẹ kọ́ lẹ́tọ̀ọ́ kan lérí wa. tá a wá wo orí ọlọ́run àwọn ìké ọlọ́run èyí tí ọlọ́wọ́n ọba. subahana wataala tó ṣe fún wa ọ̀pọ̀ jantorẹ́rẹ́ tó ṣe pé àwọn ìké yìí ó ń tọ́ka sí pé ọlọ́wọ̀n ọba yìí lẹ́tọ̀ọ́ kásìn ó lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún kásì fún lẹ́tọ̀ọ́ kan èyí tí ń bèrè lọ́dọ̀ wa tí ẹ̀tọ́ yẹn sì ní tí ń tọ́ka lérí ìjọsìn. E torí pé àwọn oore tọ́lọ́wọ́n ọba aláàṣẹ fún wa ọ̀pọ̀ tó yẹ pé tá a bá dúpẹ́ oore náà nítorí yẹ ká fi dúpẹ́ rẹ̀ òun náà ni ìjọsìn fún níbi gbogbo ibi tá bá wà gbogbo òpò tó bá wù ká bára wa gbogbo ààyè tó bá lè wù ká bára wa àwọn oore tọ́lọ́run ṣe fún wa yìí pọ̀ débi pé ọ yẹ ká mọ̀ pọ́lọ́run ọba yìí ó lẹ́tọ̀ọ́ sí nǹkan kan lọ́dọ̀ wa kí ni nǹkan náà òun náà ní kájọ́sìn fún kìí wá ṣe kájọ́sìn lásán tàwòhídò ìbá àdàláwò ká se ìjọsìn yẹn lóhun nìkan fún ká nínú ẹ̀tọ́ yẹn òun náà ni pé ká má pa nǹkan ọba náà bó ṣe lè wù oore àti àwọn ìkẹ́ èyí tó tó ṣe pé kò ló ń kà tí kòránì tọ́ka sọ́pọ̀lọpọ̀ àwọn ìkẹ́ náà ẹjá wo àwọn ìkẹ́ díẹ̀ nú àwọn ìkẹ́ tọ́lọ́wọ́n ọba ṣe fún wa táàfin mọ̀ pọ́lọ́wọ́n ọba yìí nídìí ẹ̀tọ́ lọ́dọ̀ wa lápèjúwe gbogbo wa bá a ṣe dáyé tá à ń bẹ láyé amọ̀kẹ́nìkan ló bí wa òun lọ́ wa òun lọ́ràn wa lọ́lé kéwú òun lọ́ràn wa lọlé ìwé òun ní raṣọ fún wa òun ni òjí nǹkan kan ṣe wá nígbàtá wà ní kékeré nígbàtá àti ìmọ̀ntọ́ da yàtọ̀ sí ti ọ̀dà tá a bá wá dàgbà ọyẹ kí làákàyọ̀ sọ fún wa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ọyẹ kí yẹn lẹ́tọ̀ kan téyàn fún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀ ọlọ́run ọba tó wá ṣe àìmọye oore fún wa tí ò ló tó ṣe pé a lè dúpẹ́ ẹyọ ọ̀kan tán nínú àwọn oore yìí ìjọ yẹ kọ́ lọ́wọ́ ọba náà ìjọ yẹ kọ́ lẹ́tọ̀ọ́ tí ó gbà lọ́wọ́ àbí òní ọ̀yẹ̀ kò ní ẹjá wo àwọn orí ọlọ́run tó ṣe fún wa ká lè mọ̀ pọ́ yẹ ká jọ́sìn fún kì í wá ṣe ká jọ lásán ká fi jọ́sìn nìkan mọ̀ án ká mọ̀ pa nǹkan mi pọ̀ mọ́ ọlọ́wọ́ ọba àlá ń sọ nínú alukur'an kẹrim ibrahim aya thirty one sí thirty four pé ọlọ́ni kò lè ìbàdí alẹ́dínà àmánu ilé anábì sọ fáwọn ẹrú mi tòótọ́ àwọn tí wọ́n nígbàgbọ́ sí mi tí wọ́n sì nígbàgbọ́ sí àwọn anábì mi yókì mọ́nà sọ́láàtì àwọn tí ń kírun sọ fún wọn kí kírun wọ̀yùnfikúnà mímọ́ rọ́zakínáhùn dẹ̀jì sọ fún wọn pé kí wọ́n máa ná nínú tààsí kíni tààsí fún wọn sírran wọ aláàníyà kí wọ́n máa ná wọn kan yìí ní kọ̀kọ̀ àti ní gbangba min kọ́bìlì àyíyá àti yàyà òmùnlà bẹ́ẹ̀ òfin ìwàlà hilal sọ pé kí wọ́n ó kírun kí wọ́n sì ná dúkìá wọn sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba síwájú ọjọ́ tó ṣe pé kò ní sí títà ríra nú ẹ̀. kí lọ́lọ́run wí mẹ́yẹn síwájú ọjọ́ tó ṣe pé ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ èèyàn lè sẹ́ẹ̀lì ẹ̀fẹ́ nìkan pé kọ́ máa rú lọ. síwájú ọjọ́ tó ṣe pé àlìjáná ọlọ́run ọba tó pèsè rẹ̀ kalẹ̀ fún wa ẹnìkan ò lè fowó rà á. a lè ẹ̀ńchéjì kankan lọ́jọ́ yẹn iṣẹ́ tó bá ṣe nìkan ní ọ̀bọ̀ dọ́hùn ọlọ́run wá ní ọjọ́ yìí kò sí títà ríra nú ẹ̀ a àlè fi nǹkan kan jàrọ̀ nǹkan kan lọ́jọ́ òun nítorí ọba gbédé ni àwọn kèfèrè ọmọ òrùnjọ́ náà lọ́hùn pé táyé bá jẹ́ tàwọn ni àwọn fẹ́ fi yá ọlọ́run ní kò sí bẹ́ẹ̀ wọlé bákan náà kò sí ìjẹ́ ọ̀rẹ́ lọ́jọ́ náà lọ́hùn kò só lólùfẹ́ ọlọ́ni ọlọ́hu lẹ́dí ọlọ́run ọba tá a wá ní ẹ̀sìn yìí òun náà lọ́ba tó ṣe pé ẹ̀rí ọlọ́fẹ́ ka àwọn ìdẹ̀ra tó ṣe fún wa tó fi lẹ́tọ̀ọ́ sí pé ká jọ́sìn fóun ká fóun lẹ́tọ̀ọ́ òun ọlọ́fẹ́ ka àwọn ìdẹ̀ra náà ọlọ́ni èmi ọlọ́run ọba ọba ló tó ṣe pé kọ́lọ́kọ́ sámẹ́ ti wọ́lá ọ̀rọ̀dọ̀ èmi lọ́ba tó ṣe pé ọba tó dá sánmà fún yín tó sì dá ilẹ̀ fún yín sánmà tá à ń wò yìí tó sígi bò wá yìí tí ọ̀já bọ́lé wa lórí látijọ́ yìí tàràwùnà ha abẹ́rẹ́ amadin táyìn náà rí i tí òpó kan ò mú dúró ọlọ́ọ̀lẹ́mi mo ṣe mo ta sánmà fún yín báyìí èmi náà mo dẹ̀ sílẹ̀ fún yín wọ́n á ń zalamina samáhi máa àn ọlọ́ni mi ni mò ń sọ̀rọ̀ jù kalẹ̀ fún yín láti sánmà fọ àkàrà jàbíhi mina tẹmọ̀rọ̀ ti rìskọ̀n lákùn ọlọ́ni mi ọlọ́run ọba mò ń wá mú jáde látara omi tí mo ń rọ̀ fún yín látara òjò tí ń rọ̀ fún yín mò ń mú àwọn jíjẹ múmu jáde fún yín ọlọ́ni wọ́n sọ́kàrà lákùnmọ́lẹ̀ fólùkà nínú tí mo ṣe fún yín ni pé mo tẹ́ àwọn ọkọ̀ ojú omi mo tẹ̀ wọ́n lérìbá fún yín lìtẹ́jìrì yafil bahari bi amúrihì káwọn ọkọ̀ ojú omi yìí ó lè máa rìn nínú odò pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ọlọ́run ní lára orí èmi ọlọ́run tí mo ṣe fún yín lára àdẹ̀ra ni ó yẹ kẹ́ ẹ mọ̀ nídẹ̀ra kẹ́ ẹ fìjọsìn mọ́ mi nìkan torí pé tá a bá wò bíyàn bá mú abẹ́lẹ́ lásán tó bá sọ sínú omi yóò rilẹ̀ àbí òní rilẹ̀ kẹ́ ẹ wá gbé ọkọ̀ ojú omi tó tóbi ju àwọn ilé táwọn lọ kẹgbẹ sínú omi ọlọ́run ní kò ní rí ilẹ̀ bí amúríhì pẹ̀lú àṣẹ mi ọlọ́run ọba àlá. ẹ wo tí mo ṣe fún yín àìmọye àǹfààní nítara sámà wa fún yín àìmọye àǹfààní nítara alẹ̀ nítara rẹ̀ wá fún yín ọlọ́run ní àwọn nǹkan tí mo ṣe fún yín yìí ìkẹ́ni ìdẹ̀ra ní sin èmi ti mo se nǹkan náà wàsákàrà lákòmọ́lẹ́ anáhàrọ̀ ọlọ́run nínú àwọn tí mo tún se fún yín àwọn odò mo ní ọmọ sàn káàkiri àdúgbò yín kọ́mọ sàn káàkiri náà lò yín ẹ̀ ń fi ń se ń tẹ́ ẹ bá fẹ́ ẹ̀ ń mẹ́ja nínú ẹ̀ ẹ̀ ń bùnmu nínú ń nínú èmi ní odò yọ yín nínú mo tẹ́lẹ̀ rí ba fún yín bẹ́ẹ̀ náà ni òrùn bẹ́ẹ̀ náà ni òṣùpá mo ní kí méjèèjì da ibẹ́ yìí ni kí wọ́n máa wà bẹ́ẹ̀ fún yín fún àǹfààní ẹ̀yìn èèyàn látijọ́ tí wọ́n ti ń bẹ òrùn ọ̀yọ́ lálẹ́ rí bẹ́ẹ̀ sì ni òṣùpá ọ̀yọ́ lágọ̀ kan ọ̀sán rí kálukú sì ń yọ fún yín fún àǹfààní yín kẹ́ ẹ lè gbádùn nínú ẹ̀ àwọn ìlú kan ń bẹ tó ṣe pé wọn lẹ oṣù mẹ́fà òun ni wọ́n fi lo òru oṣù mẹ́fà ni wọ́n fi lo ọ̀sán tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run ni mo sóore fún wọn ọlọ́run láwọn nǹkan tí mo ṣe fún yín yìí ọ̀pọ̀ mo sọ̀sọ́ fún yín mo sòrò fún yín wà á táàkùn mi kó lè máa tàṣà alóòna ọlọ́run láwọn oore tí mo wá ṣe fún yín yìí ọ̀pọ̀ gan kí gbogbo ń ń bí lọ́dọ̀ ọwọ́ ọlọ́run ọba àlàálà ṣe fún yín ọlọ́ni wa in tẹ́ ọdọ ní ìmọ̀tàláhì látọ̀ òṣòha ọlọ́ni tẹ́ bá lẹ́mọ̀ ka àwọn orí àwọ ọlọ́wọ̀n ọba ẹ̀ lè ká tán ẹ rí i pé àwọn orin kọ̀ọ̀kan nú àwọn tá a kàkalẹ̀ yìí orin ìkànnì tó ṣe pé ó lágbára ọmọnìyàn kan ò lè palẹ̀ mọ́ orin yẹn kalẹ̀ fún wa bí ìbá sọ ọlọ́wọ̀n bọ̀bà àwọn ìdẹ́ra yìí ó pọ̀ débi pé tá a bá la fẹ́ dúpẹ́ rẹ̀ a lè dúpẹ́ rẹ̀ tán gbogbo tó lọ ń wá ṣe kalẹ̀ yìí náà ta ló torí ẹ̀ sí jẹ̀mọ́ torí èmi àti ẹ̀yin náà ni fa'alahallọ́ subhanahu wa ta'ala ọlọ́run sí àwọn nǹkan yìí lè ajílẹ̀ adal insani abdullahi nítorí èmi àti ẹ lọ́lọ́n torí ẹ̀ sí gbogbo àwọn nǹkan yìí kó lè bá a jẹ́ ọlá fún wa. ọlọ́ọ̀bá aláàtún sọ nínú àyà mi nínú alukur'an ọlọ́ni lára àwọn orí tí mo ṣe fún yín amẹ́yìn yòjí ibùl mọ̀tọ́ra ìdàdàá ọlọ́ni sì èsì pé mi ọlọ́wọ́n ọba kalẹ̀ tó ṣe pé yín máa dá lóhùn ẹni tọ́rẹ̀ ẹni tára ni ẹni tí ìnira mú ẹni tá a gbá mú tẹlẹni tí máa dá a lóhùn nígbà tó bá pè é pé ara ni mí mọ́sàbámi ká kúrò wọ̀nyẹ́ ṣèfò sóà tẹlẹni tí sì máa ká ìnira kó fẹ́yìn èèyàn wọ̀nyẹ́ jẹ́ alukom kòlẹ́fẹ́ àlọ́rd tẹlẹni tó ṣe pé ó ṣe ẹ̀yìn èèyàn lẹ́ni tó ṣe pé ẹ̀ máa gba ìyẹn ni pé báwọn ìran kan ṣe ń lọ làwọn ìran míì ń dé báwọn jẹnẹrẹsẹ̀ kan ṣe ń lọ làwọn míì ń dé lórí ilẹ̀ yìí látijọ́ tí ànábì wa ádámà ti dérí alé tó fi dàsìkò yìí ọlọ́run lèmi ọlọ́run ọba ni mo ní ẹ máa gbapò fúnra yín lórí ilẹ̀ dàsìkò yìí ọba tó wá ṣe gbogbo orú eléyìí ọlọ́run ní ayílẹ̀ ọmọ aláhi ìjẹ́ àtúnrẹ́ lòmíì tó tún máa jẹ́ ọlọ́run ọba pẹ̀lú ọlọ́run ọba ẹ̀ tún máa papọ̀ mọ́ sọyẹ kárí ọlọ́run kọ̀lé ilẹ̀ ọmọ tazakaru ọlọ́run lẹ́yìn èèyàn díẹ̀ báyìí lẹ́rìn rántí àwọn a ṣe fún tó bá jẹ́ pé ẹ bá ń rántí ìdẹ̀ra tá a ṣe fún yín lọ́pọ̀lọpọ̀ ni ẹ̀yin náà mọ̀ páwa nìkan ló yẹ kẹ́ ẹ sìn ẹ mọ̀ páwa nìkan ló yẹ kẹ́ ẹ jọ́sìn fún ẹ sì ní gbé ìjọsìn yín ẹ ní gbé fẹ́lòmíì e torí ìdí eléyìí ọba tó ṣe àwọn ìjọsìn yìí fún wa tó pèsè àwọn ìdẹ̀ra yìí fún wa òun nìkan ló yẹ ká ó sì ní ẹ̀tọ́ sí kásìn ká má gbé ìjọsìn yẹn fẹ́ lómi nítorí pé àwọn nǹkan yìí wọ́n pọ̀ débi pé èmi àti yín a lè dúpẹ́ ẹyọ ọ̀kan tán bẹ́ẹ̀ káàfi lògbé sí ayé wa tán tába wo ojú lásán ìdẹ̀ra tọ́lọ́run bá aláàṣẹ sáré ojú lásán bẹ́ẹ̀ bá díjú tó bá ní kó wọ́n rìn láti bíbá yìí síbẹ̀ yẹn yọ́mọ̀ pọ́lọ́run bá sọ rẹ fóun yọ mà pọ́lọ́hún sọ̀rọ̀ fóun pé mò ń fojú lásán wà láàyò orí ńlá ni kàn díjú kó rìn láti bíbà yìí síbẹ̀ yẹn. wàá rí bó ṣe rí wàá rí tí ó ọba tó wá àwọn ìdẹ́ra yìí fún wa ó ní ìdì lọ́dọ̀ wa ń rọ́dí allahu ta'ala hàní hadith tó gbajúmọ̀ dáadáa ìbẹnu buhari ìbẹnu muslim ìbẹnu tirimizi ìbẹnu ibn maja ìbẹnu musnad imam ahmad hadith yìí wà káàkiri nínú àwọn tíra tí a nábì pé mu'ad ìyá mu'ad ìrẹ mu'ad mu'ad yìí olóhùn ń bẹ lẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam níjọ kan aláṣìmárin lérí kẹ́tẹ́kẹ́tẹ́ kan yòkọ́ọ̀lù láhó ọ̀fẹ́rù ó kọ kẹ́tẹ́kẹ́tẹ́ yìí òun ni wọ́n ń pè ní kíni ọ̀fẹ́rù anábì wá ní yá muaz muaz tá n sọ yìí ọ̀dọ́ bíi tèmi bíi tiẹ̀ yìí náà ni o kò ju ọ lọ báyìí níjọ́ tá anábì ń bá sọ̀rọ̀ yóò fẹ́ mọ́ ju ọmọ bíi thirty years lọ torí pé muaz lò láyé tó fi ṣaláìsí kò ju bíi thirty eight years lọ láyé tó fi ṣaláìsí àjẹpéjọ́ tó ànábì ń ba sọ̀rọ̀ tí ń pa sọ̀rọ̀ tí ń sọ yìí ó lè mọ́jọ́ ọmọ bíi thirty years lọ àbí kó tiẹ̀ mọ́tò bẹ́ẹ̀ bó ṣe wá rí òun àgbààfà nínú ọmọ yìí ni àgbààfà nínú ọmọ yìí ni òun lọ́fà tó fi jẹ́ pé ànábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ọ̀ràn àwọn èèyàn lọ sílẹ̀ yamani muhazu yìí já ọkọ̀ nínú àwọn tó kọ́ lọ torí pọ́ mọ̀ pa àfáà ni. Ọ ọmọ pa àfáà ni ànábì yìí sì ran òpè èèyàn aláìmọ̀kẹ́ èèyàn kì í ran jáde pé kọ́ wá lọ jíṣẹ́ fáwọn èèyàn ẹni tó bá nímọ̀ lànàbì ọ̀ràn muhammadu dánàbì ń báwí láàrin yìí òun lànàbì ń sọ nípa rẹ̀ ní pé alamu sọ̀hábà bilharomi walhalal muhammadu bunu jabal ní ẹni tó mọ̀ tó mọ nǹkan tọ́lọ́wọ́n ọba aláàṣẹ léèwọ̀ tó sì mọ ntí ọlọ́wọ́n ọba aláàṣẹ lẹ́tọ̀ọ́ tó mọ̀ ẹ́ jù nínú àwọn sọ̀hábà wọn ni muhammed ọmọ jábàlì ìyẹn bí kò sí sọ̀hábà mi lá abubakar wàlá umar wàlá usman wàlá ali abubakar ọmọ tó usman ọmọ tó ali ọmọ abdullahi ọmọ abáṣọ jẹ́ kí ni mọ́àdù yìí òun lànàbí ń bá sọ̀rọ̀ ń bí báyìí kí lànàbí sọ fún lọ́jọ́ náà lọ́hùn ni yá mọ́àd ìrẹ́ mọ́àd hàtẹ́dìrì hakọ̀lọ́hì alẹ́ ìbáàdì ìrẹ́ mọ́àd ọmọ ọmọ ẹ̀tọ́ ọba lórí àwọn ẹrú rẹ̀

òun lọ́mọ ẹ̀tọ́ yẹn anabi tó béèrè lọ́wọ́ rẹ̀ pé atẹ́dìrì hakọlẹ̀ ìbáàdì alọ́lá ìrẹ́mọ̀ àdọ́mọ jabal ǹjẹ́ ọmọ ẹ̀tọ́ àwọn ẹrú ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọba àlá subhana wa ta'ala mọ̀ázọ̀mọ̀ jábàlì tó dá lóhùn pé ọlọ́run ọba àtànábì rẹ̀ lọ́mọ èmi ọmọ o anábì fún lẹ́sìn ó ní ó ní fa iná akọláyé alẹ́lẹ́ ibad òórí ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba tó nídìí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni pé àyà àbùdó wọlá yusuf kò bíhi iṣẹ́ yẹn òun náà ni pé kémi àti yín ka ọlọ́wọ́n ọba àlá ẹ̀tọ́ òun náà nù ka ọlọ́wọ́n ọba àlá wọlá yusuf kò bíhi iṣẹ́ yẹn ká sì má pa nǹkan kan pọ̀ mọ́ lọ́wọ́n ọba àláàánà bó ṣẹlẹ̀ ò kọ́mà. ẹ̀tọ́ àwọn o sì rí ẹ̀tọ́ àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun náà ni pé aláyọ̀ àdébà mẹ́ẹ̀lá yóò ṣeré kò bí hì ṣe òun ni bí kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́mọ jẹ níyà tí ọba ṣẹbọ pẹ̀lú ẹ̀ bó ṣẹlẹ̀ ò kọ́mà tó sì sin ọlọ́wọ́n ọba àlá kọ́lọ́wọ́n mọ jẹ ìyẹn ni pé tèmi àti yín bá ti sin lọ́hùn tá a sì pa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́n ọba àlá nítorí pé ìsìn lọ́wọ́n ọba alásánkọ́ ni ọlọ́wọ́n ọba nídìí lọ́dọ̀ wa bí e ṣe pé tẹ́ ẹ bá sin nǹkan ẹ tún sí nǹkan mi ọ̀gọ̀ ènìyàn ní kírun lóòótọ́ o ọ̀gọ̀ ènìyàn ní gbàwẹ̀ o ọ̀gọ̀ ènìyàn ní pé allah allah allah. ọgọrọ èèyàn ní la ilaha illallah dá sí lẹ́nu àmọ́ bí ṣe ń sin ọlọ́run ọba bí ṣe ń pe ọlọ́run ọba tí ń pe yá Allah náà ní pe yá àyẹn bó ṣe ń rántí ọlọ́run náà ní rántí àwọn nǹkan bí ń gbé ìjọsìn fún náà ní gbé ìjọsìn fáwọn ọba. tí ń bá ń sìn tó bá jẹ́ pé bá tún pa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́n ọba àlá kò tí ì fọ́ lọ́wọ́n ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ o. bí ìgbà téèyàn yàgbẹ́ ni títún wá ń sin kíni tí ń fi ìtọ́ fọ ọnu sẹ́gbin ti kó lára ẹ̀ ẹ̀gbin èkó ó sì ń bẹ̀ ń bẹ̀. ẹni tí ń sin lọ́wọ́n ọba tó ń kírun tó ń gbààwẹ̀ tó ń yọ sàká tó ń lọ hajj tó ń náwó sẹ́sìn lópin ìgbà tí bá tún pa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́n ọba kò tí ìsin ọlọ́run kì í fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ kì í fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ níjọ́ta bá ti wá fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ yìí náà ànábì wa ní ẹ̀tọ́ tiwa náà ni pé kọ́lọ̀hún ọba subhana wàtàhálà gbogbo ẹni tó bá fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ yìí kọ́lọ̀ mọ́ jẹ́ níyà kó sì má fi wọnú náà kó ṣe lọ́mọ àlìjánná ẹ̀tọ́ tiwa náà nù àwọn ẹ̀tọ́ yìí wá lálàyé nú muhazu ọmọ jábàlì wa sọ fún anabi ìjọ yẹn pé yà rọ̀ṣùlọ́lá afẹ́láhù bá ṣerú nas sí mo lè sọ fún àwọn èèyàn nítorí sọ yìí ipe bá fẹ́ bí opportunity láti mọ jẹyọ lọ wọ́n sáà ti mọ kàkà kò mọ ọlọ́wọ́n ó rí pé ọlọ́wọ́n ní jẹun yá lálùkì àmọ́ ó ní pé torí tó bá sọ fún wọn fàyẹ̀ tẹ́kìlò eléyìí ni wọ́n fẹ́ gbára lé wọn ní múra sísí olóore mímà a sì mọ̀ yí tá a ṣe tọ́lọ̀ ń fi yọnu sí wa ṣe béèyàn lásán ló fún ajá lómi tọ́lọ̀ ń sọ́dọ̀ máa lè jẹ́nà ṣe béèyàn lásán ló mú olóńgbò ló sọ mọ́lẹ̀ tí òfun ló ń jẹjẹ lọ́lọ́run sọ́dọ̀ máa ná ni má sọ fáwọn àwọn èèyàn fẹ́ gbára lélẹ̀ tí a bá wo hadisi a rí pé pọ́ìntì ńláńlá méjì lọ́wọ́ àmbẹ́ pọ́ìntì alákọ̀ọ́kọ́ òun náà ni ẹ̀tọ́ ọlọ́run lérí àwọn ẹ̀rú ẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba yẹn kí lọ́wọ́ kó sínú ayé àbòdóhò wọlé yóò ṣeré kò bí ìṣe yàn ọlọ́run ká sì pọ̀ mọ́ ọlọ́run ọba àlá Leri pọ́ǹtì yìí ẹ̀tọ́ méjì rinlẹ̀ fọlọ́hún tẹ́tọ̀ méjèèjì náà sì tóbi dáadáa tá a gbọ́dọ̀ fojú kéré ẹ̀ àkọ́kọ́ nú ẹ̀tọ́ ni hakulẹ̀ ìbáàdà lẹ́hu wàhádà ọlọ́run ọba ní ráìtì pé lóhun nìkan ẹ̀tọ́ kejì tí ń bẹ ni ọba ní ráìtì pé tẹ́ ẹ bá o ẹ má tún pa nǹkan mi pọ̀ mẹ́mi ọlọ́wọ̀n ọba àlá ẹ̀tọ́ méjèèjì náà nù méjèèjì yìí wá ní òun lọ́lọ́wọ̀n ọba àlá ń bèèrè lọ́dọ̀ wa kí ló kó là ń pè níjọsìn kaba níjọsìn afẹ́fẹ́ afẹ́ fọ́lọ́wọ̀n ọba níjọsìn lóhun nìkan ìjọsìn yẹn ní kí là ń pè bẹ́ẹ̀ tá a fẹ́ fọ́lọ́hun tá a fi ní fẹ́lòmíì kí là ń pè lẹ́bọ kí ni ẹbọ táàfì mọ̀ pé ẹbọ ní o àní fún ẹ lò àní pápọ̀ fọlọ́wọ́n bàálà. àwọn àbá ń sọ nípa ìjọsìn wọ́n ní táǹpẹ̀ níjọsìn tábà wọnú èdè lágbára wọ́n ní òun náà ni azolomọ alikodo alibada hiya azolomọ alikodo níta ń pè níjọsìn ni pé kíyàn yẹpẹrẹ ara àyàn pẹ̀lú pé kíyàn tó tẹríba ẹ̀gbọ́ tàbá ní eléyìí ń sin nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé ọ yẹpẹrẹ ara rẹ̀ ó tún tẹríba gbogbo ẹni tí ó bá sin ọlọ́run ọba ó ní láti yẹpẹrẹ ara rẹ̀ fọlọ́run ọba yọ́dẹ̀ tẹríba nínú yẹpẹrẹ ara rẹ̀ yìí àmọ́ta bá wọnú sẹ̀ríà islam pé kí là ń alimami ibn taymiyyah O ó ní ìjọsìn nínú islam. olóhùn náà ni kullu ma yuhibbuhu Allahu wa gbogbo ntọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó bá ti nífẹ̀ẹ́ sí ìjọsìn ni ti yọ́nú sí ìjọsìn ni ọlọ́run nífẹ̀ẹ́ dáadáa ọlọ́run nífẹ̀ẹ́ ká máa sòótọ́ ìjọsìn ni ọlọ́run nífẹ̀ẹ́ ká da pọ̀ ìjọsìn ni ọlọ́run nífẹ̀ẹ́ ká gbogbo ntẹ bá ti mọ̀ pọ́lọ́run ọba sí láyé tó sì nífẹ̀ẹ́ sí kí lọ́mọ jẹ́ ìjọsìn ni. ẹni tí ń ṣe dáadáa ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ kí ọmọ ṣe dáadáa ní ìjọsìn ni ìjọsìn ni kò mọ níbi kákìrún nìkan kò sì mọ níbi ọ báwọn èèyàn lò bó ṣe yẹ ká bá a lò kí ni ìjọmọ́ gbogbo orú àwọn nǹkan yìí ọlọ́run bá fẹ́ ká ṣe é fóun nìkan ọ̀nà wo láfi wá ṣe fóun nìkan á ṣe nítorí póun lọ́pa wá láṣẹ rẹ̀ ìtòsí ní amọ̀dé bẹ́ẹ̀ á ṣe nítorí póun ló ní amọ̀dé bẹ́ẹ̀ tá a bá ti wá ṣe nítorí póun lọ́pàṣẹ rẹ̀ yìí á ti ń ṣe fóun nìkan nù kò bá jẹ́ pọ́mọ nìyẹn lálọ́ sí kínni lálọ́ sí nǹkan yẹn fún tálẹ̀ yẹn máa ń sòdọ́ fún ọmọ nìyẹn a máa ń sòdọ́ fọ́ ọba náà o a sì ń sòdọ́ fọ́ nìyẹn ìjọsìn yìí wá ní òun lẹ̀ tọ́tọ́ lọ́wọ́ bá láàrin retí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ pé àìmọyáyà alukur'an ló ń pè wá síbi ọ̀rọ̀ jọsìn yìí ló ń pè mí àti yín pé n tá a lè fi sóríire àṣeyọrí wa láyé àti níjọ̀gbìn dàlìkẹ́ àmà ń bẹ lára káfọ́lọ́hún ọba lẹ́tọ̀ọ́ ìjọsìn ọlọ́ba aláǹsọ báyìí nínú ọ̀rọ̀ pé ọlọ́niyá ayọ̀wọ̀ náà ọlọ́ni mo pè yín yẹn àwọn obodò rọ́bà kan mo lẹ́dẹ̀ ìkàlà kọ̀ọ̀kan ẹ̀sìn ọlọ́run ọba yín ọba tó ṣe pé òun lọ́ da yín wàlẹ́dínà mínkọ̀bìlẹ̀ kan lẹ́ alẹ́kùn tẹ̀tẹ̀kùn ọba yín náà lọ́ da àwọn tí wọ́n síwájú yín gbogbo àwọn tí ń bẹ láyé kó tó di pé ẹ̀yìn ń bẹ láyé ọba yín náà lọ́ da wọn nítorí pé òun lọ́wọ́ da yín yìí ẹ̀sìn kẹ́ ẹ lè jẹ́ni tí ó bẹ̀rù rẹ̀ alẹ́dí ìjà alẹ́lẹ́kùn mọ́lá àrídọ̀fẹ́rọ́ṣàn ọba tá a ní ẹ̀sìn yìí òun náà lọ́ba tó ṣe ilẹ̀ fún yín ọtẹ ilẹ̀ fún yín gẹ́gẹ́ bí bẹ́ẹ̀dì ọtẹ kalẹ̀ fún yín bí ẹni wọ̀sàmẹ́ habina ọba tá à ń pè yín sí pé ẹ fìjọsìn fún yín lóhun nìkan yìí bí ẹ má sin nǹkan míì ẹ má sin òkúta ẹ má sin igi ẹ sì má sin omi ẹ má sin èèyàn ẹ má sin màláìkà ọba tá ń sọ yìí òun náà ló ṣe kí ni wasamaha binaha òun lọ́mọ sánmà ilé yín lórí báyìí gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn yìí gbogbo ẹ̀kọ́ àwọn ò lágbára láti sìn kankan fún yínú táǹkà kalẹ̀ yìí ọba yìí dìsáàfù kẹsìn ọ̀hún nínú tó fi dìsáàfù bẹ́ẹ̀ náà ni pé wà á ń sára mina samahi maha fa akọrọ jàbíhi mina famarọ ti rí sikọlẹ́kùn ọlọ́run lé mi ọlọ́run ọba èmi náà mò ń sin omi fún yín láti sánmà mo sì ń se àwọn oríṣiríṣi àwọn arísìkí fún yín látara omi náà látara omi tí mo ń rọ sọ kalẹ̀ fún yín látara ẹ̀ lóríṣiríṣi èso tí ń jáde àwọn oúnjẹ tẹ́ ń jẹ omi yìí lèmi ọlọ́wọ́n ọba nìfín wù wọ́n jáde ẹ̀sìn mi ọlọ́wọ́n ọba yìí fọlá tẹ́jì alólèláyè àrùn dáadáa wà á ń tún ta àlẹ́mùn ọlọ́run lẹ́yìn èèyàn ẹ má ka nǹkan mi pọ̀ mímí ọlọ́wọ́n ọba ẹ má pa nǹkan kan mí pẹ̀lú mi ọlọ́wọ́n ọba wà á tún ta alamun kẹ́yìn náà sì mọ̀ pé ẹ ti ń pa nǹkan mí pọ̀ mọ́jọsìn mi ọlọ́run ẹni tí ń ṣèbàjẹ́ mà kó ń ṣèbàjẹ́ o ẹni tí ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run mà kó ń pè nǹkan mí o ẹni tí ò torí ọlọ́run ọba lọ kírun lọ gbààwẹ̀ òun náà mà kó ń torí ọlọ́run ọba nìkan dé mọ́ṣáláṣí o torí ipò tóun dùn ni o ẹlòmíì torí pọ́fẹ́ pàṣẹ ẹ̀sáàmù ló fi dé mọ́síláṣí o ẹlòmíì ò torí ọlọ́wọ́n ọba láti lọ gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba o ó ní tó wá débẹ̀ o ẹlòmíì ò torí tọ́lọ́wọ́n ọba láti lọ ṣe ìjírá kó ń lùkà lọ sílùú mi o torí obìnrin ló gbé e dáhùn o ànábì fi sọ fún wa pé wà máa ká na ìjírọ́tuhu lillahi wa rasulihi fa ìjírọ́tuhu lillahi wa rasulihi fa máa ká na ti ìjírọ́tuhu lidúnìyà tó ṣe é bù ha. فما كانت إجرته لمرها تصيبها ẹnikẹ́ni tó bá jẹ́ pé nítorí ayé ló fi gbéra láti lo mẹ́kà lọ sí lo madina ọlọ́run yóò ra ayé yẹn o ẹni tó jẹ́ pé nítorí obìnrin ló fi gbéra láti lo mẹ́kà lọ sí lo madina ọlọ́run yóò ra obìnrin náà fẹ́ o bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ọba tí ò torí tọ́lọ́run ọba wa gbọ́rọ̀ ọlọ́run tó jẹ́ pé torí ayé ló fi wá ẹlòmíì torí obìnrin ló gbé dé wá sí pé àwọn obìnrin máa pọ̀ wá sí òun bọ́bùlẹ̀tsọ̀ ni wọ́n pè ó tẹ̀ máa rọrùn ojú máa ilẹ̀ máa àfa ojú máa kára wa mọ́ abá lọ sálíkọ̀ àìtètè rí wọn. ọlọ́run lóhun náà rí o ọlọ́run ní fàlà tẹ́jà alólèláyé àǹdáàdà ọlọ́run torí ẹni tí ọba sin ọlọ́wọ́n ọba kó sin ọlọ́wọ́n ọba wáadá kọ́mọ́pàá nǹkan mẹ́pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba àlá aya ni nínú alukur'an suratul bakora verse twenty one sí twenty two tọ́lọ́wọ́n bá ti ń fi ìjọsìn lọlẹ̀ fún rẹ̀ póun nìkan lòun ni òun lòun sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀ẹ́dì pé anabi yusuf alayhi salatu wa salam nígbà tó wọnú ẹ̀wọ̀n jọ́sí tó wọnú ẹ̀wọ̀n jọ sí àwọn tó bá wọnú ẹ̀wọ̀n táwọn náà ní tí kan lálàánú wọn wípé òun ń pọ́n ọtí fún ọba ìkan sì lálàá pé wọ́n sọ òun ẹyẹ bẹ̀rẹ̀ sí ní sá orí òun jẹ táwọn méjì wọn bè lọ́dọ̀ ànábì yusuf pé kó bá wọn tó àlá yẹn ẹ rí i pé ànábì yusuf àlẹ ànábì yusuf àlẹ ìsàlátì wọ̀sálà nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní tó àlá ọkọ̀ sí wáàsí fún wọn ni o wáàsí wáàsí èyí ní tó fi rinlẹ̀ fún wọn náà ni pé ẹ̀sìn ọlọ́wọ́n ọba lóhun nìkan torí kọ́mọ̀ pé nínú ìlú mísírọ̀ ń jọ́nà lọ́hùn àwọn ará egypt ń jọ́nà lọ́hùn wọn ò sin ọlọ́wọ́n ọba lóhun nìkan gbogbo wọn òòsà ni wọ́n ń sin láàtà mọ̀nẹ́tà òòzá òun ni wọ́n ń sin jọ́nà lọ́hùn torí pé òòsà láàtà àti mọ̀nẹ́tà àti òòzá àti gbogbo ẹ̀ gbogbo àwọn òòsàn àyíjọ́ náà lọ́hùn látàyà ànábì nóò ló ṣe kíni nígbà tá ànábì nóò ti wà ló ti wà o ní tí wọ́n ń sìnjọ́ náà lọ́hùn ànábì yọ̀wá yusuf alayhi salatu ó láti kàn án lọ sọ́dọ̀ ọlọ́run ọba pé ní tí ó jẹ ṣàṣeyọrí láyé àti lálẹ́ kìámà àfi kẹ́ ẹ fọ́lọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ kí lẹ́tọ́ náà alẹ́ ibà àdàtúláhùn wàhádà kẹ́ ẹ sìn lóhùn nìkan anabi yusuf wa sọ fún wa pé àríbáàbọn mutafariko na khairun amílọ́hùlẹ̀wá ìdọ̀lẹ̀kọ̀ha sí àwọn ọlọ́wọ́n ọba tí wọ́n pín yẹlẹyẹlẹ yìí àwọn látà àwọn wòzá àmànátà sáwọn ọlọ́wọ́n ọba àwọn ọlọ́wọ́n ọba tí lọ́nà àti sè é tẹ́ǹsìn yìí tí gbogbo wọn àfáà tí wọn ọ̀jọ́ra wọn tí wọn ò ṣeré bákan náà èyí tójú rẹ̀ ọ̀sùn wọn bẹ́ẹ̀ èyí tó ti rí orí bó ṣe yẹ kó rí èyí rẹ̀ kan jù kan lọ bẹ́ẹ̀ sáwọn ọlọ́wọ́n ọba yìí sáwọn ni wọ́n lóore ni àbí ọlọ́wọ́n ọba ẹyẹ ọkan. ọba ẹyẹ ọ̀kan àlekọ̀ haaru tí máa borí gbogbo ẹ̀dá rẹ̀ sóhun ló lóore ni kò túmọ̀ sí pé ọba tí wọ́n ń sìn táwọn ń sìn yẹn o kò túmọ̀ sí pé òòṣà lóore o torí pé ẹlòmíì rúgá ah, ọlọ́ọ̀dẹ́ oh, ànábì yusuf ni pé sóhun ló lóore jù ni tó hmm, lóore jù ń bẹ̀ yẹn nítorí pé àwọn gbà pé àwọn táwọn ń sìn lóore lójọ́ sọ bẹ́ẹ̀ lójọ́ sọ bẹ́ẹ̀ kò lóore rárá ànábì wa yusuf aleyhisalatu wasalam ó wá ń sọ fún wọn jọ́nà lọ́wọ́ pé mẹ́ta àbùdó na mi tó nìyí àwọn nǹkan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́wọ́n ọba yìí ẹ̀sìn kankan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba àwọn nǹkan tẹ́ ń sìn yóò jẹ́ nǹkan kan illa asimaha samaitumuha antun wa àwọn nǹkan yìí ò ju lásán lọ ẹ̀kan ń pè wọ́n lásán ni kò sí nǹkan kan ìjọsìn yóò wúlò fún wọn wọn ò dẹ̀ ní ìdí ẹ ma anzalallahu biha min solitan ọlọ́run ọba kọ́lọ́pọ̀ àṣàbí ẹ máa ń sin àwọn nǹkan tẹ́ ń sìn yìí nínú ló wá ń sango kí tó là ń ṣe nínú lówà yìí ọ̀sùn ọ̀sùn òṣogbo. anábìwá yusuf sọ pé àwọn nǹkan tẹ́ ń sìn yìí orúkọ lásán ni òní tí wọ́n ṣe fún yín òní tí wọ́n ṣe fún yín ó kọ lásán ni ṣàgó òwúlò ní ó ti kú ó ti lọ ọbàtálá òní tí ó ṣe ọya òní tí ó ṣe ọ̀sán òṣogbo òní tí ó ṣe omi lásán ni. kọjẹ́ nkankan orúkọ lásán ni gbogbo wọn ẹ̀yin lọ sọ wọn ló ra yín àwọn bàbá yín lọ sọ wọn ló kọ yín kí làwọn eléyìí wá fẹ́ jẹ́ ọlọ́nkọ́ ló pàṣẹ bẹ́ẹ̀ ẹni lè hukumọ ìlọlọlọ ẹ lọ mọ̀pọ́ lọ́wọ́ ọba lónìí ìdájọ́ wákà sí wọn o kò sẹ́lòmíì tá gbọ́dọ̀ fún ní ìdájọ́ yẹn o ọlọ́run nìkan lónìí ìdájọ́ o gbogbo rẹ o amara ala ta abudu illa iya anabi yusuf wa kpari ọrọ rẹ̀ pé ọlọ́run ọba tẹ́ ẹ o àṣẹ tó pa yín ìdájọ́ tó fi lẹ̀ lérílẹ̀ ayé náà ni pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan míì àyàfóhun nìkan ẹ gbọ́dọ̀ sí nǹkan kan míì àyàfóhun nìkan ẹ gbọ́dọ̀ pé nǹkan míì àfóhun nìkan ìwà tó yẹ pé sẹ́rẹ́ lọ́mọ jújì láàárọ̀ láàárọ̀ lọ́mọ lò ìwà tó ń pè ọ sẹ́yìn ẹlọ́ mọ̀ pé ọlọ́wọ́n ọba àṣẹ tó pa yín tó pa fẹ́ni kọ̀ọ̀kan yín tó jẹ́ ẹ̀tọ́ tó fẹ́kẹ́ fóun òun náà ni pé ẹ gbọ́dọ̀ sí nǹkan míì àyàfo òun ọlọ́wọ́n ọba ńlá subahana wa ta'ala torí ìdílé ìjẹmọ́ mùsùlùmí ọlọ́run nìkan lọ́ọ́ yẹ ká sìn o mùsùlùmí sì gbọ́dọ̀ mọ̀ pé ìjọsìn ní ọ̀pọ̀ gan o oríṣiríṣi ní táǹpẹ̀ níjọsìn o ìjọsìn kọjá ní tí wọ́n ń rò yẹn o torí pé ìwásáyé wa nìyí torí ntọ́lọ̀ torí ẹ̀dá wa nu so ìjọsìn ò lè mọ níbi tí wọ́n rò mọ òun nìkan gbogbo aspect ayé rẹ̀ ìjọsìn ni torí pé ọlọ́run ọba torí ìjọsìn ló fi dọ́ kò torí kọ́ wá jẹ dọ́ ó ti parí rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n máa ń kọ́ lákìtò lè jẹ́ nínú wàlẹ̀ ìnsà ìlà ní àbùdó ọlọ́run lálìjẹ̀nú àtẹ̀yẹ̀ta ni kí nítorí kí mo fi torí ìjọsìn mo fi dá yín o àjẹpẹ́ ìjọsìn yẹn kọjá bí wọ́n ṣe ń rò gbogbo ìgbésí ayé rẹ gbọ́dọ̀ jẹ́ ìjọsìn ọgbọ̀n ìjẹ́pọ̀ ọlọ́run lọ́mọ fi ló jẹ́ pé gbogbo ń tábà ṣe ni agbọ́dọ̀ mọ ẹ̀yẹ́ wò pé kí lọ́lọ́run fẹ́ ká fi sí ọ jẹun ni bó lọ́lọ́run sì fẹ́ ká jẹ ó mú ni bó lọ́lọ́run sì fẹ́ ká sí ó sì lọ́nà tí ó yọ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ọlọ́ni kúlẹ̀ ìnà sọlá àti wọnúsùkì ومحياي ومماتي لله رب العالمين ilé ànábì sọ fún wọn pé inú tí kì í àwọn ìjọsìn tí màá sí ẹran tí màá pa ìgbésí ayé mi pátápátá ń lọ ń bọ̀ ni ń tà ń rà ni mo fẹ́ ná mo fẹ́ wọ̀ ni kọ́dà màá gbéyàwó ni màá bímọ ni ọlọ́run ló ní o ọlọ́run ni màá fi yọ nínú o. ọlọ́run nìkan ní í ṣe bó ṣe fẹ́ kí n ṣe o èmi ò ní sínú àwọn tí ó sọ pé ẹ̀sìn ò ní àmọ̀sọ̀rọ̀ ìdílé o ń ṣe nǹkan yẹn bọ́lọ̀ ṣe fẹ́ kí n ṣe ni o. bẹ́ẹ̀ náà ni kú mi ọlọ́run nìkan ló ní o lè láàyè rọ́bìlà àlàmín ọlọ́run ọba nìkan ló ní gbogbo ẹ̀ láṣẹ̀rì ìkàlà o nínú gbogbo àwọn nǹkan tá a kàkálẹ̀ yìí ìgbésí ayé ni ikú wa ni ìjọsìn wa ni ẹran tá a fẹ́ pa ni a nípa nǹkan kan mí pọ̀ mọ́ ọlọ́run ọba nínú ẹ̀ ọlọ́run nìkan láfún ló fi ní ìdí pé gbogbo ntọ́lọ́n bá bá ti pàṣẹ rẹ̀ àbí tó ní a máa dé bẹ́ẹ̀ yẹ́jìbò anúkìlẹ̀ sọlẹ̀ ìbáàdà láhù ká ṣe nítorí tí ẹnìkan a kírun ní torí tí ẹnìkan láfẹsẹ̀ agbáwẹ̀ ní ayọ̀sàká ní aṣáájì ní abẹ́lọ́hún ní àmì àwọn èèyàn ló jẹ́ pé ìbẹ́lọ́hún ọba wọn ní wọn ò bẹ́lọ́hún ọba lóhun nìkan o. wọ́n ń pe nǹkan mi o àwọn èèyàn ń pe o àwọn èèyàn ń pe àlìjànú o níbi àdúrà wọn kò jẹ́ bẹ́ẹ̀. wa ó débi pé bàbá ro nǹkan ọ̀dọ̀ ọlọ́run láàmú ro nǹkan lọ o báburú bá fẹ́ sẹ̀rẹ̀ ọlọ́run ní ká máa ronú bí dára bá fẹ́ sẹ̀rẹ̀ ni ahad ìmọ̀ ronúkà wọn òun nìkan lágbọ́dọ̀ máa fún o kìí bí nǹkan wá ṣẹlẹ̀ ó wà ronúkà àwọn ìyá mi òṣòròǹgà àwọn ìyá rẹ̀ òṣòròǹgà ò ní ronúkà wọn o ta ló ronúkà allah allah eléyìí in tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ni gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tá a bá wá mọ̀ ní ìjọsìn pátápátá tọ́lọ́wọ́n bá pàṣẹ rẹ̀ gbogbo ẹ̀ náà lámàdarí subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀tọ́ ọlọ́run tó gba tí ó àfáà tó tóbi jù tọ́lọ́run fẹ́ ká fóun òun náà ni adamule ìṣirọ́ kìbí ìṣe ìhàn ká mọ̀ tàn kankan pọ̀ mọ́ ọba bó ṣe nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ká mọ̀ fi papọ̀ mọ́ ọlọ́run nínú ẹ̀ ni bẹ́yẹn bá fẹ́ kírun kírun torí bọ́ọ̀bà kírun kírun sallallahu alaihi wasallam torí tá a láàbí kírun torí ọlọ́run nìkan gbogbo ntọ́ba ṣe ọ gbọ́dọ̀ ṣe ń torí ẹnìkan àfotorí ọlọ́run ọba àlá subahánahu wàtàhálà torí pé tọ́ ọba ti ṣe nítorí ẹlòmíìnì o ti pa nǹkan pọ̀mọ́ lọ́hùn eléyìí gbọ́dọ̀ rinlẹ̀ fún wa ká tó wá sàwọn tó ṣe pé wọ́n máa ń lọ gbé jọ̀sìn gangan wọ́n lọ gbé nǹkan fún nǹkan mi dàrẹ́ẹ̀tì ni wọn ò ní torí ọlọ́run wọn àbá àtàwọn bá fẹ́ kírun tí wọn àlìjánu wọn lọ kí fún. àwa ní kámẹ́pà àwọn akẹ́kọ̀ọ́ mọ́lọ́run ọba àlá kò sí yàtọ̀ láàrin ẹni tó ṣe pé ó ń kúnlẹ̀ fóòsà ó ń forí kalẹ̀ fún ọbàtálá ó ń forí kalẹ̀ fún ṣàgó àti ẹni tó ṣe pé òun náà ní sàárè ní lọlẹ̀ ìjọsìn fún abẹ́rẹ́ káwọn yẹn ń jọ́sìn fún sàárè tẹ́lẹ̀ bá fẹ́ bẹ ọlọ́run ọba yóò tilẹ̀ yóò travel lọ sí lọrin àbí kọ́ lọ kánò àbí kọ́ lọ abẹ́kúta yóò lọ bẹ ọlọ́run ọba là nídìí sàárè ẹni tí ń bẹ ọlọ́run ọba nídìí sàárè ìjọsìn ni ó ti pa nǹkan kan mọ́ ọlọ́run ọba ìjọsìn tó yẹ kó gbé fún ọlọ́run bó ti ṣe kí ni ó ti gbé fún sàárè kò sí yàtọ̀ láàrin ẹni tí ń ṣe léyìí àtẹni tí ń kúnlẹ̀ fóòsà kọ́dà kò sí yàtọ̀ láàrin ẹni tó ṣe pé òun ní kò tí ẹ̀ forí kalẹ̀ fún òsà kò sì forí kalẹ̀ fún sàárè kò sì rí kọ́ kíríkà sàárè àmọ́nú lé lòun ti ń ṣe tiẹ̀ bẹ́yà àwọn tó ṣe pé wọ́n ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ tí ò tọ́ lọ́wọ́n ọba àlá bí àwọn ti ń sógun sọ́ra jẹ́ irẹ́ ọ̀kandínlọ́gbọ̀n láàrin orí ẹyọ ọ̀kan níbi ìpéǹpéjú ojú ọ̀tún ìpéǹpéjú ojú òsì méje lérí ahọ́n rẹ ìsọrítọ́ lágbára ni ẹni tí ń se eléyìí kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtẹni tí ń forí kalẹ̀ fún òòsà ọlọ́sẹ̀ la gbọ́dọ̀ pápọ̀ mọ́ ọlọ́run ọba àlá lára ẹ̀tọ́ ọ̀hún ni pé ẹ gbọ́dọ̀ gbéjọsìn fẹ́ lómi nítorí pé ẹni tí ń wá ìsọlọsọ́dọ̀ àwọn nǹkan yìí kí ló máa ti ń se yẹn ń gbé ìjọsìn ọlọ́run ọba ń gbé fẹ́lòmíì bí ṣe ń bẹ ọlọ́run ọba náà ní ń bẹ àwọn nǹkan yìí lọ́wẹ̀ torí kò sẹ́ni tí ó dáàbò bò wá tó kọjá kínní allah tàlẹ́ntì ọ̀ràn wá lọ́wọ́ tó kọjá kínní allah tó bá rẹ̀yàn tó bá rẹ̀yàn lójú méjèèjì tí oògùn hospital ọgbọ́n ọmọ tí islamic medicine ọgbọ́n ọmọ àwọn yóò ní ẹ lọ fẹsẹ̀ létọ̀ọ́ ẹ lọ pa àlìjẹnu ẹ lọ pẹran fún un àbí ẹ gbé lọ sódò àwọn nǹkan tí wọ́n ṣe yìí kí ni wọ́n ṣe yẹn wọ́n wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlá ẹni tí ń serú eléyìí náà ó ti pa nǹkan kan mọ́ ọlọ́wọ́n ọba àlá lẹ́yìn ìgbà tó ti fi rinlẹ̀ pé ìyá kana àbúdú wàhí ìyá kana sàáyé gbogbo ẹni tí ń serú àwọn nǹkan yìí ó ti pa nǹkan kan mọ́ ọlọ́wọ́n ọba àlá o ẹni tí ń sọ nǹkan mọ́nú lé pé kó lè ọmọ bá wọlé kálùbọ́ mọ́ bá wọlé irú ẹni bẹ́ẹ̀ kò béèrè ìdáàbòbò lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ níbo ní ti ń béèrè yẹn lọ́dọ̀ ìwo àtòwú àti kínni àti funfun irú ti pa nǹkan kan mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí ọba nìkan lọ́yẹ ká fún ní ìjọsìn ìdáàbòbò ìjọsìn ìrànilọ́wọ́ níbi irú torí pé ọmọnìyàn kápá rẹ̀ ẹ̀dá kankan ta ló kápá àrànlọ́wọ́ yẹn allah gbogbo ẹni tí ń serú eléyìí kò sí yàtọ̀ láàrin irú àwọn èèyàn bẹ́ẹ̀ fún ẹni tó ṣe pé òun ń pe ìnàgó ìsì ń pe ọbàtálá àbí èyí tí ń pe láàtà àbí èyí tí ń pe òòzá ọlọ́nífọlá tẹ́jú mahaláyì àhàdà ọlọ́lẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ bá ń pè mí ẹ tún máa pè nǹkan mi o wọ́n tó sọ pé yahoo lọ́ọ̀ kò lè dẹ̀ ọ́ lọ́ha àwídẹ̀ rahman ọlọ́run ni ẹ pè mí ọlọ́run ọba allah ẹ sì pé arrahman ayyama tad'un falahu al-asmahu al-husna ọlọ́run lẹ́yìn kí n tẹ́ bá pè nínú àwọn orúkọ mi ni mo làwọn orúkọ tó dáa àwa nìkan ti ń pe yá rọkọrọkọ yá hilo arbabila sarababila rabababila bababababa wọn. ara kan ti ń se bẹ́ẹ̀ ọlọ́run dẹ́sọ̀ fún akínfàlà tẹ́dẹ̀ ọmọ aláì ahàdà tẹ́ ẹ bá ti ń pè mí tẹ́ ń jọ́sìn fún mi ẹ má fi nǹkan mi ìpakọ̀ mímí ọlọ́run ọba àlá o. gbogbo ẹni tí ń ṣerú àwọn nǹkan báyìí pátápátá gbogbo wọn ni wọ́n ti ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run. ìwọ tó ń pe ànẹ́bì àbí ìwọ tó ń pe ṣéwù kò sí àtọ̀ láàrin ẹni tí ń pe ùzá tí ò sí láyé abẹ́ni tí ń pe ọ̀bàtálá tí ò sí láyé àti ìwọ tó ń pe ṣéwù rẹ o ṣéwù rẹ ti kú ni àbí ń bẹ láyé kò sí níbi tọ́ wa wọ́n á pariwo ṣéwù wàá gbà míì mi kaba fẹ́ sẹ́lò míì yọ pariwo ṣe yà ṣe ọlọ ha eré ibú ní yọ lẹ́nu ọ dájú bẹ́ẹ̀ ìwọ tó o pariwo séwù nígbà tí nǹkan fẹ́ sí ọ tó o pariwo ọlọ́wọ́n ọba kò sí yàtọ̀ láàrin rẹ àtẹni tí ń pariwo jesus nígbà tí mọ́tò fẹ́ dànù tó ní jesus ìwọ sì pariwo ṣe ò yá ṣe ọmọdé yes kò sí yàtọ̀ láàrin yìí o kò sí yàtọ̀ láàrin yìí o ọlọ́ni wọn mọ̀ àdọ́lù mímọ̀ yẹ́dẹ̀ omi tó ní lọ ọlọ́ni talẹ̀ tó fi ń sọnù tẹ́ni tó ṣe pé ń pariwo ẹlòmíì lẹ́yìn ọlọ́run nígbà tí sòrò dé nígbà tí nira dé ọlọ́ni kò sẹ́ni tí ó sọnù tẹ́ni tí ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹni tó ṣe pé mẹ́ẹ̀lá yẹstẹ́jì bọ́láhùn ilé ayé omílì kìáàmà àwọn kẹtẹ́ ń pè lè da tó lè gbọ́ bèlè àti yọ̀dà ń pé naam ṣé ó sọ bẹ́ẹ̀ bèlè tàṣí pé yóò wá fún yín ní tẹ́ ẹ nídìí ọlọ́ọ̀ni tálíkì àmọ́ fi dé ṣàgó lè dá yín lóhùn ọyẹ ò lè dá yín lóhùn ọbàtálá ò lè dá yín lóhùn. bẹ́ẹ̀ sì ni ẹni tẹ́ ń lọ pé inú sàárè náà tẹ́ ń lọ bẹ inú sàárè tálíkì àmọ́ fi dé pé bá pariwo jù bẹ́ẹ̀ lọ òun gan ọmọ ti ń ṣẹlẹ̀ òun gan fúnra ẹ̀ ń wẹ́ni tí ó gba aláàmì tó wà ọlọ́ni wà hum andi andi ayihim gafilon ọlọ́ni gbogbo àwọn tẹ́ ń pè yìí wọ́n fọ́nú kọ́ra nípa ń pè tẹ́ ń pè wọn àfa àwọn tí ẹ̀ fẹ́ fura mà kẹ́ ń pè àwọn nígbà tí ẹ̀rọ dótì omi yìí tí wọ́n ń pè pé yàrá golis sànú mi o yàrá golis sẹ̀pọ̀ yẹ káńdẹ́ nìyẹn ti yà wèrè àbíkọ́ ìṣẹ̀mọ̀ ẹ̀wọ́ wí ìyà kò sí àtọ̀ láàrin ẹni tó táwọn yẹn máa lọ àfáà tí wọ́n lọ àfáà tí wọ́n máa lọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ń bẹ̀ tọ́tọ̀rọ̀ àlùbáríkà ń bẹ̀ o ń bẹ̀ lọ́rin o ọlọ́run ìjọsìn yìí fún mi mi o ẹ̀sìn lómi o o àwọn tẹ́ ń pè yín wọ́n fọ́nú fọ́ra àwọn ọmọ tẹ́ o ọlọ́run wáyé dá húṣẹ́ra náà so tó bá di jọ́gbìn ìdàlẹ̀ kìámà tábà kó gbogbo àwọn èèyàn jọ ẹ̀yìn tẹ́ ń jọ àwa kó àwọn tí wọ́n ń pe ọbàtálá àti sẹ̀gó àtọ́yá àtọ̀sóhosógó abákó wọn jọ ní ògbédà kìámà ọlọ́ni káànù láhùnmọ̀ àdáhà wà bí ìbàdá sí him kàfẹ́rún ọlọ́ni lọ́bàtálá àfà àwọn tí ń pe ọbàtálá láyé ọlọ́ni ọbàtálá wà bá wọn sọ̀tá lójú méjèèjì jọ ògbédà kìámà. àwọn tẹ́ ń lọ bí sàárè mùdírù wọn láwọn mùdírù wọn sọ wọ́n dọ̀tájọ́ kìámà wọ́n sì ẹ̀yin lẹ́yìn wá bí sàárè mi wá sí ìjọsìn kọ́lọ́kọ́ sọ wa ń bẹ̀. torí ẹ̀ àyà yìí jẹ́ òye wa pé kò sẹ́ni tó fi ń sọnù tó ẹlòmíì ti ń pẹ́ ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba. al-anbiyahu ghayrullah àwọn ànábì ọlọ́run ọba yàtọ̀ sọlọ́run ẹni tó bá pa àwọn ànábì ọlọ́run ọba ọ sọnù yányá. al-malaika ghayrullah àwọn màláíkà wọn yẹ ṣe wọn yàtọ̀ sọlọ́run ọba àlá tó bá pe màláíkà lẹ́yìn ọlọ́run ọba ọ sọnù kò sẹ́ni tó fi ń sọnù sí i wọ́ṣọ́yó kọ́gẹ́rùlá àwọn àwọn àwọn àfáà wa wọn èso ọlọ́wọ́n ọba ẹni tó bá pẹ̀lú mí lẹ́yìn tó bá pe àwọn àfáà ní irú ẹni bẹ́ẹ̀ kò sẹ́ni tó fi sọnù tó bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn kan yòókù táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́wọ́n ọba subahánahu wàtàhálà ọlọ́wọ́n ọba aláàtọ́ wa sọ fún wa in tẹ̀dẹ̀ ohom tẹ́ ẹ bá kò lè ràn yín lọ́wọ́ o ẹ̀kan lọ gbọ́ ni òwe lè rí ṣe káàbò e. àbá ẹ̀yin tẹ̀ ti ẹ̀ ń bò sọ ọ̀ṣọ́gbó nàìjíríà ní dàrú láti bí ọdún kan méjì yẹ ẹ ti bọ́ kó ti yí padà nìyí ni tẹ̀ ń pè yẹ lọ gbọ́ kí lu yóò ṣe kí ni kí chẹ́ǹjì ṣẹlẹ̀ sínú gbèsè ayé ti dáadáa nìyí kò sí nǹkan kan bẹ̀ tó ń pè wọn lóru ní mẹ́sàn-án mẹ́ta tó rò páwọn ni wọ́n ń dáàbò bò ọ́ ó yẹ kó ti dáàbò bò yín kò níbi ìyà tí ń jẹ́ àwọn nàìjíríà yìí. ẹ tẹ́ ẹ bá pè wọn wọn lè dá yín lóhùn wàláwo sẹ́mi àwò kálá tá a bá tẹ̀ wá lọ gbọ́ yín mọ́sítàjáàbò lákùn wàyà òmàlìkìyà àmà yàkùfòrò nàbì ṣírí kankan ọlọ́run tó bá ti ẹ̀ gbọ́ yín wọn lè dá yín lóhùn ní ọlọ́ni tí mo ń sọ fún yín kò sẹ́ni tí ó fún yín ní ìrò rẹ̀ tó kọjá èmi ọlọ́run ọba subahánahu wàtàhálà torí ẹ̀wọ̀ ọmọ mùsùlùmí ká sin ọlọ́run ọba lóhun nìkan ká sì má pa nǹkan kan pọ̀ mọ́ ìjọsìn rẹ̀ eléyìí ni ti ẹ̀tọ́ tọ́lọ́run ọba láàrin retí lọ́dọ̀ wa òun náà ló sì jẹ́ ká ṣe àṣeyọrí láyé àtẹnigbàgbà àlìkèyàmọ̀ eléyìí náà sì ni gbogbo àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n wá lọ́gùn rẹ̀ fáwọn ìjọ wọn táwọn ànábì ọlọ́run ọba bá dé tó bá bẹ̀rẹ̀ sí ní kíṣẹ́ báyìí àkọ́kọ́ tí kọ́kọ́ máa dé tí gbọ́ àwọn ọmọlẹ́yìn wọn òun náà ni pé ọbọdọ lọ́à ẹ̀sìn ọlọ́run ọba aláàní wọlé ayọ́ṣẹ́rẹ́ kò bí i ṣe ìhàn ẹ̀mẹ́kàn àkọ́mọ́ ọlọ́run ọba tọ́hùt ọlọ́láwọ̀ ọlọ́wọ̀n ọba àlá a ti gbé dìde láàrin àwọn ìjọ kọ̀ọ̀kan àwọn òjíṣẹ́ kí lanú wọn máa sọ fáwọn èèyàn àní ìbòdò láà àní kọ́ máa sọ fún ẹbí kíni ẹ̀sìn ọlọ́wọ̀n ọba àlá ẹ má pa nǹkan kan àmì pọ̀ mọ́ ọlọ́wọ̀n ọba ẹ sì dènà sí àwọn òòsà yìí ló jẹ́ pé kò sánàbì kan tó wá sáyé ní tí wọ́n máa pariwo rẹ̀ òun náà ni ìjọsìn nínú ọlọ́wọ̀n ọba òun náà ni ká fi ọlọ́wọ̀n ọba mọ ọlọ́wọ̀n ọba nìkan a sì rí pé àwọn èèyàn ti ń bẹ lásìkò wọn yìí gan àwọn gẹ́mà pọ́lọ̀ ló sóore fáwọn níbi dákà tí ń ṣe mistake náà ní kíni níbi ìjọsìn wọn mọ̀ pọ́lọ̀ òun ní ń so oúnjẹ òun ní ń ṣe jíjẹ múmu òun ní ń rọ̀jò àsìkò tá a wà yìí làwọn èèyàn tó ti kíni àwọn mùsùlùmí ti sin akfaru minal mushrikina fi adin nabi sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí tó ní ẹbọ tí wọn ó lágbára iṣẹ́ gèfèrí sọ́lọ́wọ́n ọba wọn ó ju èyí táwọn gèfèrí àsìkò ànábì gan ṣe lọ torí pé àwọn gèfèrí àsìkò ànábì ni ẹbọ tí wọ́n mọ níbi ìjọsìn nìkan ìṣe gèfèrí sọ́lọ̀ wọn ọba wọn mọ níbi kíni níbi ìjọsìn nìkan níbi àwọn ẹgbẹ́ wọn gbàgbọ́ ọlọ́run ní ń sáré sì kí fáwọn ọlọ́run ní ń sọ ní rọ́jò fáwọn wọn ò gbé bẹ́ẹ̀ lómi ọlọ́run náà wọ́n gbé fún o ọlọ́run náà wọ́n gbé fún o àmọ́ lónìí àwọn èèyàn wa lónìí mùsùlùmí ó gbéjọsìn míì ó gbéjọsìn míì ó gbéjọsìn ọlọ́run ọba ó gbé fẹ́ lómi nínú ẹ̀dọ́ ọlọ́run kò tún wá gbà bẹ́ẹ̀ lásán ó tún gbà páwọn kan kọ̀ǹtúrò ayé lẹ́yìn ọlọ́wọ̀n ọba àlá àbí wọn gbà bẹ́ẹ̀ ni kí ni tún lọ gáúsù ṣe bẹ́ẹ̀ nìkan ti ń kọ̀ǹtúrò ayé lẹ́yìn ọlọ́wọ̀n ni kí ni kí n máa àkìtọ́bù kí ni kí n máa àwòtádù ṣe báwọn wèlú èsì kan lọ́dọ̀ àwọn oníṣúfì ni tẹ́gbà páwọn náà ń kọ̀ǹtúrò kọ́ńtínẹ̀tì kan láyé àwọn náà ń darí atẹ́gùn wọ́n ń darí arísìkí ẹ̀rí pé àwọn mùsùlùmí tó ní akfaru min mushriki ali nabi isọlọ ahadi nabi isọlọ alwasal torí ìdílé ìjàmá àwọn gẹ̀fẹ̀rí àná táwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá pèpè fún tí wọ́n wá jíṣẹ́ fún gbogbo wọn náà mọ̀kọ́ ọlọ́run ní ń pààyàn o ọlọ́run ní sì ń yé èèyàn o ìjà àwọn mùsùlùmí tó ní mọ̀kọ́ ọlọ́run nìkan ní ń pààyàn ẹ tí wọn ò fún náà àjẹpàjẹ ń pààyàn ẹ ó tún pààyàn bí ọ̀pààyàn yóò sóyàn mọ́lẹ̀ yóò tún pààyàn wọ́n ẹ̀ o wọ́n gbà pé àwọn nǹkan táwọn ń sìn yẹn níbi tá ti sórí ibú náà nù nẹ́bí bá sọ fún wọn pé kó mọ́ sìn na àbúdòhun ìlàrí yòkọ̀rìbù na ìlàláì zòlìfà á sìn wọ́n o a kàn fi wọ́n sí àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni àwọn kàn fi àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọba ni o torí pé wọ́n gbà pọ́ lọ́wọ́ ọba ni wọ́n pa wọn òun ni ó já wọn òun ni sáré sì kì í fà wọn wọn takò gbogbo eléyìí. tán bá ní pọ́lọ́ ọ̀rọ̀ ẹ̀kẹ́ fún níjọsìn wọ́n á ní gbogbo àwọn kan táwọn fi síwájú àwọn yìí àwọn kan fi wọ́n sàtẹ̀gùn lọ́sọ́jọ́ ọlọ́wọ́n ọba láàánì kí ló pàwọn ń sìn wọn. ọlọ́run náà làwọn fẹ́ sìn àwọn sì mọ̀ pọ́lọ́ ọba subhanahu wa ta'ala ọwájú oyè wọn pé gbogbo ń tẹ́ ń se èyí gbogbo ń tẹ́ pè láwọn tí wọ́n máa sì pẹ́ yìí àmì tẹ́kọ̀dùmíndó níláhi ṣùfọ́ á ọlọ́run ní ẹmúlẹ́yìn ọlọ́run ọba àwọn nǹkan tí wọ́n sì pẹ́ yín ìyẹn ni pé asinam ẹ má wọn ò sà lẹ́yìn ọlọ́run ọba ẹ mú wọn pé àwọn ni wọ́n sì pẹ́ yín wájú ọlọ́run ọba ọlọ́run ní kól àwàláwò káànù láàyè mùlẹ̀kù ọlọ́run ní kíyèsí wọlá ya'qilun lẹ́yìn pé wọn ò lágbára wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ wọn ò lè ṣe kankan fún yín wọn ò tún ní làákàyè kò sọpọlọ lérí wọn. ọlọ́ni kó lè lillahi shafa'a jami'a ọlọ́run lémi ọlọ́run ọba èmi mú ní gbogbo ìsìpẹ́ o ẹni tó bá wù mí màá ní ó sìpẹ́ ẹ̀yin kọ́lẹ́ ẹ̀sọ̀ púpẹ́ nìkan ni ó bá yín sìpẹ́ wájú ọlọ́run ọba. ìsìpẹ́ yìí ló mọ́pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lónìí náà sórí ibú. ẹ̀ẹ́rì pàwọn èèyàn lónìí wọ́n gbà pàwọn àfa àwọn àwọn ní ó mọ àwọn dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni àfọwọ́ sí kínni yóò ju ọdọ̀ ọlọ́run bá fún wa àmọ́ pọ̀lọpọ̀ lónìí tẹ́ ẹ bá wá ní wọ́n sin ọlọ́run àbí tẹ́ ẹ ní wọ́n gbọ́rọ̀ sáà nábì lẹ́nu wọ́n láfàrà àwọn fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n ní pé torí pé àwọn ló jẹ́ káwọn ọmọ ọlọ́run ló sì jẹ́ káwọn ọmọ ànábì wọ́n wàá fi àṣẹ ọlọ́run ọba àti àṣẹ ànábì wọ́n fi sílẹ̀ yóò wá débi pé wọ́n mọ̀ wá fẹ́ bẹ lọ́wọ́n ọba wọn ò tún wá ní pé ọlọ́wọ́n ọba mọ́ wọ́n mọ̀ wá pé kí ni àwọn àfáà yìí torí wọ́n wà fún àwọn ló sì pé àwọn. ẹ wà ara àwọn èèyàn wọ́n pe àwálù àwálù àwálù ó pe ẹnìkan náà ń dábẹ̀ o. ara àwọn kan wọ́n pe búlàlà búlàlà búlàlà méje nínú àdúrà ẹlòmíràn ní mọ́kànlá nínú àdúrà. wọ́n wà pé kí ni yìí pé àwọn fẹ́ fi sìpẹ̀ náà ni kì í ṣe pé àwọn fẹ́ fi sìn àwọn fẹ́ torí bí ó ṣe ń pe ọlọ́run ni wọ́n pa àwọn náà wọ́n àgbà pé táwọn bá ti dárúkọ kí níyẹn yóò sì pé àwọn níwájú ọlọ́run ọlọ́run gbàgbọ́ àwọn. wọ́n pe ṣíṣe ṣíṣe ṣíṣe ṣíṣe ṣíṣe. ẹ dákun ẹ̀yin àtàwọn tí wọ́n ń pe láàtà àti mọ̀nẹ́tà ń jọ kìíní àná ṣe yàtọ̀ síra yín báyìí. àwọn mọ̀nẹ́tà náà gbà pé àwọn nǹkan yìí fẹ́ sì pé àwọn níwájú ọlọ́run ọba ni wọn ò gbà pé àwọn ń sìn wọn. torí ìdílé ìjàmọ́ nu tí ó jẹ ká sóríire òun ni bí ká má pàǹkà kankan mọ́ lọ́wọ́n ọba aláwo ẹ̀tọ́ tọ́lọ́wọ́n ọba aláàrin ti lọ́dọ̀ wa ni o ló fi jẹ́ pé gbogbo ànábì tọ́lọ́wọ́n bá rán wáyé tí wọ́n ń pariwo ni o láfi ní ìdí kágbọ́ tùmọ̀ láàyè láàyè lọ́lá òye torí gbogbo wa là ń wí láàyè lọ́lá ibi tá a dé o ibi tá a wà o kò sẹ́ni tí ò ní wí o kò sẹ́ni tí ń jẹ́ mùsùlùmí lónìí tí ò pé láàyè láàyè lọ́lá ọ̀rọ̀ lérí àwọn wa o lójú méjèèjì àmọ́ àmọ̀túmọ̀ rẹ̀ táwọn àmọ̀túmọ̀ rẹ̀ ni a máa fìjọsìn nìkan fún un tábàmọ̀túnmọ̀ láàyè láàyè lọ́láhùn ni a ní kankan mí pọ̀mọ́lọ́wọ́n ọba subahánahu wàtàhálà àyèmọ̀túnmọ̀ láàyè láàyè lọ́láhùn ló fà á tí ẹbọ fi gbajúmọ̀ láwùjọ wa lónìí tó ṣe pé tá a bá wo wájú ẹbọ ni tá a bá wo ẹ̀yìn ẹbọ ni níbo làwọn èèyàn ti rọ kiri ká sáré kọ́dà nílùú wa ní kì nìkan náà rọ kiri ká wà láì wọ́n rọ kiri ké wọ́n ń tọ̀ wá èèyàn abẹ́yìn ò tí rí rí wọ́n láì wọ́n ń tọ̀ wá èèyàn wọ́n tọ̀ wá ṣéwù bá a ṣe ń tọ̀wá fòlé ọlọ́run ọba tí gbogbo alámọ̀ pé ká máa tọ̀wá fún kan ìjọsìn ní àbíjọsìn kọ́ ìjọsìn ní ọlọ́run nìkan lónìí àwọn èèyàn wọ́n ń tọ̀wá fún sàárè mọ́tòlásì ni wọ́n fi bẹ̀rẹ̀ mọ́tòlásì ni wọ́n máa ń tọ̀wá fún wọn ni ìyá tọ̀wá fún mọ́tòlásì yìí nígbà ọ̀ya okun wọn tọ̀wá fún sàárè nígbà ọ̀ya okun wọn tọ̀wá fún àwọn àáfàá wọn eléyìí ẹbọ ni àìmọ̀túnmọ̀ láàyè láàyè lọ́la lélẹ́ yìí ni òjá fọ́lọ́run ba lẹ́tọ̀ yìí eléyìí ló fà tí gbogbo eléyìí àwọn ẹbọ báyìí fi gbajúmọ̀ nínú ìlú wa ló wá jẹ́ sí pé tàbá wá rí sàárè lónìí sàárè wa ti débi pé àwọn èèyàn bá bàrà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ta àmọ̀ ni pé nu mọ́sálásí làwọn èèyàn máa ń sábà àwọn kọ̀ọ̀kan máa ń sin wọ́n sí mọ́sálásí ìmọ̀mù tó bá kú wọ́n sì sin mọ́sálásí léyìí tá ànábì tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ sí. lónìí ìlú wa ti di pé bí wọn ò tiẹ̀ sìn yẹn sí mọ́sálásí wọ́n ń sin wọ́n sílé wọ́n wàá kọ́ ilé fún sàárè èyí tá ànábì ti kọ̀ fún wa pé ká gbọ́dọ̀ sí ànábì láà gbọ́dọ̀ sí òkú sínú ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam látẹ̀jẹ̀ àlòbò yóò takùn mọ́kàbìrà àwọn èèyàn lónìí wọ́n ń sin ọlọ́run ọba sínú ilé mo ń bè lọ́dọ̀ ẹnìkan ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì sísìn ni pé ah, àfa alágbájá ọ̀dà tó ohun tiẹ̀ wọn ò sí sí wọn ò sí sí inú ilé àwọn ò sí sí bóyá mo ní pé bóyá torí pé àfa àyàn àfa àyàn nílé kéwù mo ní bóyá torí pé ilé kéwù rẹ̀ kò nílé lẹ̀ mo ní bóyá torí ẹni wọ̀n fi sín sí ilé rẹ̀ torí pé agbọ́kún wọ́n sin àfáà kan wọ́n sin sí ilé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí rẹ̀ mo wá ní bóyá torí ẹni wọ̀n fi ẹnìyàn ní à wọn ò sin ta ni ilé rẹ̀ tó kọ́ sí ìlú òkè ni wọ́n gbé lọ nínú pálọ̀ rẹ̀ báyìí gẹ́gẹ́ náà ṣe kí ni ni wọ́n sin sí subhanallah subhanallah mo wá yanu èmi tẹ̀rọ pé tiẹ̀ tún fúyẹ́ ni àti tiẹ̀ gan eré ibú ńlá ni ẹ wo lónìí àtọ̀dọ̀ àwọn òwúrí sí ń bẹ̀rẹ̀ àtọ̀dọ̀ àwọn àfà wọn ó sìn sílé tẹ́bá débi àwọn sàárè kan nù ló wa lónìí wọ́láì wọ́n máa dírẹ́sì ẹ̀ yàrá rẹ̀ ọ̀fáìn tó ẹ̀yin ara bàdíà ẹ̀yin ara jégúnlẹ̀ àti ẹ̀yin ara ọmọkòkò mẹ́ yàrá yóò ṣe kí ni kọ̀fáìn tó iná tí ó wà ń bẹ̀ iná tí ò lè sínú yàrá yín iná oríṣiríṣi kọ́lọ̀ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ti débi àwọn mẹ́yẹ rí lọ́fídà tí wò lórí mẹ́nu sàárè yóò máa já fíkàfíkà ni wàláì mo ti débẹ̀ rí nígbà tá a fi ń ṣe kí ni tá a fi ṣe bídíà àwọn lọ́fíńdà tí ọmọ já fíkẹ́fíkẹ́ àwọn èèyàn ń lérí fún sàárè nínú ìlú táwa yìí pé sàárè yìí máa kọ́ máa mọ́ máa ṣe bó ṣe ká sí ẹlòmíì ti máa ń wà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tí ọba tí tọ́lọ́run ọba tí fún yóò lọ bí sàárè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń lọ sí wọ́n ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ni kí wọ́n sì wọ́n sínú inú tẹ́ àmọ́ wọ́n kọ́lé fún bẹ́ẹ̀ kọ́dà àfáà mi ti ẹ̀ burú débi pé kó di pé ó kò láyé ní ó ti ní inú yàrá yìí ní kẹsẹ̀ kíni kẹsẹ̀ mi sí àwọn èèyàn náà ti wá ń wò wọn kọ́ sí èyí tó ṣe pé ìsìláàmù ti kọ fún wa látọjọ́ tó ti pẹ́ èyí tí anábìwá muhammed sọ fún wa pé àwọn yahudi àti nasọ́ra ó ní ibi dandan ọlọ́run ọba kó máa bá wọn ó ní pé torí pé àwọn yahudi àti nasọ́ra ni àwọn náà máa mú sàárẹ̀ àwọn ànábì wọn àwọn ẹni rínú wọn òun náà máa ń sọ ibi tó ti ń jọ́sìn ẹ̀dá kùtà ni ó sòkú sínú ilé sínú ilé yẹn wọn ò ní kírun bẹ́ẹ̀ mọ́ ni wọ́n kírun bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹ ti sọ sàárè yẹn di jọ́sìn ẹ fèsì sàárè ẹ fi kírun eribu ńlá ni o ẹ fèsì sàárè ẹ fi kírun eribu ńlá ni o ìbí tí sàárè bá sì wà ní islam ní akásíké ni ká má kírun dájú kọ bẹ́ẹ̀ tọ́ àwa náà wàá ní àti ń jọ wọn àbá àti jọ wọn anabi wa muhammad sallallahu alaihi wa sallam onífàlà tẹtẹkìsì kòbóra masáàjì dàfà ìní àníhàkùnmọ̀ àndàlíkà ẹ̀yin mùsùlùmí ẹ mọ̀ sọ. So, àwọn sàárì yìí dìbí tẹ́ẹ̀tì máa kírun o ó ní mo kọ́ ilé yìí fún yín àìwá mẹ́yẹ pé tànàbíwá muhammad ní ń sẹ́ lérí àwọn tí wọ́n ń sọ sàárì di mọ́sálásí èyí tó ṣe pé àwọn àfáà wa àwọn mùsùlùmí lónìí àwọn oníṣòfin ni àwọn oníbídíà ni wọn wòye síbẹ̀ wọ́n máa yẹ tẹ́kìdú nàlùkùbóra masajida ó ní nínú àwọn tí wọ́n burú jù nínú àwọn ẹ̀dá àwọn lẹni tó ṣe pé àsìkò ọjọ́ ọ̀gbìndàlẹ̀ kìyàmọ̀ yìí táyé bá máa parẹ́ àwọn táyọ̀ payẹ́lẹ́lẹ́ rí àwọn náà burú jù náà ẹ̀dá olólèkejì nínú wọn làwọn tó ṣe bẹ́kẹ́ ni wọ́n máa sọ sàárè ìdí mọ́sálásí wọ́n làwọn ni wọ́n burú jù náà ẹ̀dá àdìsí wa pọ̀ tó ṣe pé àwọn àfóò ní súnfẹ́ yìí wọn ò rí sí nǹkan kan àwọn oníbídíà yìí wọn ò rí sí nǹkan kan eléyìí ó túmọ̀ sí pé àwọn èèyàn òwòye sí ìtumọ̀ tí ń bẹ lára láàyè láàyè lọ́la wọn ò sì wòye sí ìpèpè tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n pè kódà wọn ò wòye sínú alukọ̀rọ̀hánì torí pé alukọ̀rọ̀hánì kẹrìm mali hom bitahidi kùránì tẹ̀rí yẹn ó kún kẹ́kẹ́kẹ́kẹ́ nígbà abẹ́ká ṣe ìjọsìn fọlọ́run ọba nìkan kùránì tẹ̀rí yẹn ó kún kẹ́kẹ́kẹ́kẹ́ fi muhara batilibidahi wa ṣídìkì ó kún kẹ́kẹ́ fi tẹ́sibíkìnì tí ń gbógun ti ìmọ̀ dáradára ẹnu ẹ̀sìn yìí àbíká máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà sunan anabi wa muhammad àárí oríṣiríṣi àdìs ní sọ fún apọ́lọ́hún nìkan ní kẹ́sìn oríṣiríṣi àdìsì ní léwa kó níbi ẹ̀bọ bí ká má sìn ẹ̀bọ àmọ́ àwọn ènìyàn wọn ò rí gbogbo kínní yìí o ọlọ́run ní fa iná àlà tá àmàlà àbùsọ̀ ọlọ́run ní ẹ lọ́ mọ̀ pé ojú wọn ò fọ́ o ojú àwọn tí ń sin sàárè sínú ilé yìí àwọn tí wọn ò gbíjọsìn fọlọ́wọn ọba yìí o àwọn tó ti pé sẹ́rẹ̀ ni wọ́n ń sìn o ọlọ́run ní ojú wọn ò fọ́ o wọ́lá kẹta àmàlà kòló alẹ́ ti fi sòdòr ọlọ́run ní àfáà àfà ọlọ́run ní ọkàn wọn ọkàn wọn yìí òun lọ fọ́jú ọkàn wọn ti ń bẹnu gbáyà lọ fọ́jú o wàhálà àwọn náà rí o àmọ́ ọkàn wọn yìí ò ródòdó kò ródòdò wàhálà kò ródòdò ọlọ́run ní ti ń ṣẹlẹ̀ fún wọn ni eléyìí lọ́ fà tí wọ́n fi sọnù tí wọ́n tún ń sọ àwọn ẹlòmíín nù torí ìdílé ìjàmbá mùsùlùmí ẹ bọ́ nínú tó burú jáì ni ìmọ̀ pa nǹkan míì ká máa pa nǹkan fẹ́lòmíì lẹ́yìn ọlọ́run ọba èyí tó ṣe pé ó gbajúmọ̀ láwùjọ wà yìí náà àmì èèyàn lọ́rẹ̀ wọ́n ní pé ẹja padìẹ ẹ̀pà kànga tẹ́ bá sì pa á tán kọ́là tẹ́ bá pa ọ̀bẹ gbóná ni kẹ́ ẹ fi pa wọ́láì wọ́láì ẹ̀jẹ̀ rẹ̀ ẹ mọ̀jẹ̀ ọkàn lẹ̀ òun láà fi pe ọsẹ fún yín ẹ fi wẹ̀ yọ gbádùn kò sẹ́ni tó ní ọmọ gbádùn eléyìí ń ṣẹlẹ̀ láwùjọ wa o àwọn eléyìí nǹkan tó burú jáì ni tí ọ̀gbọ́rọ̀ máa ṣẹlẹ̀ láwùjọ àwa mùsùlùmí àwa tá à ń pera wa ká gbọ́ láàyè láàyè lọ́lọ́ tá a la gbọ́ yé tá a bá lọ wò túmọ̀ láàyè láàyè lọ́lọ́ á rí pélé yìí kò sí kíni kò kó sínú. láwùjọ wa àyè náà láti bèlè fún pé kíni àwọn èèyàn abèlè fún pé àwọn èèyàn àwọn ẹ̀dá kan mẹ́nu àwọn ẹ̀dọ́ ọlọ́wọ̀n ọba wọ́n mọ tọpamọ́ wọ́n mọ kọ̀kọ̀ wọ́n rí tí ń ṣẹlẹ̀ kọ́dà àwọn ẹ̀dọ́ ọlọ́wọ̀n ọba yìí wọ́n mọ káàkiri nínú nínú gbà bó fẹ́ bó ṣe wù wọ́n ni wọ́n sẹ́ eléyìí ni ọ̀tako ìlànà àwọn anẹ́bí ọlọ́wọ́n ọba kágbà pẹ́ nìkan bẹ tọ́mọ kọ̀kọ̀ láàyè alámúlẹ̀ rọ́ìbá ìlọ̀lọ́ ọlọ́run ní kò sẹ́ni tọ́mọ kọ̀kọ̀ tó ju kíni lọ tó ju ọlọ́wọ́n ọba aláàlọ́ anẹ́bí ni làwòkún tó alámúlẹ̀ rọ́ìbá lastakfari tó mi nàlọ́ xayir anẹ́bí ni làwò alámúlẹ̀ rọ́ìbá tí n bá lọ́mọ kọ̀kọ̀ ni èmi ni ìbá pọ̀jù lóore láàrin yín ẹ wá já wà wa lónìí àwọn èèyàn wọ́n gbà pé àwọn nǹkan ń bẹ tí wọ́n mọ kọ̀kọ̀ bàbá tí ń wo yèpẹ̀ kí lọ́mọ̀ ṣebí kọ̀kọ̀ lẹ́ lọ́mọ̀ lẹ́fi lọ́ba ẹni tí ń wo omi alágbára omi kí lọ́mọ̀ ṣebí olóhùn mọ kọ̀kọ̀ lọ́wọ́ lẹ́fi lọ́ba àbí kí lọ́lọ́hùn mọ ẹni tó mú kúrà ẹni tó mú kùránì tó fi ọkọ̀rọ̀ sí tọ́fẹ́ mẹni tó jalè ẹni tó gbowó ẹni tó gbé tẹ́ naira àwọn fẹ́ mẹni tó gbé tẹ́ naira kí lọ́lọ́hùn mọ yẹn olóhùn mọ kọ̀kọ̀ nínà olóhùn mọ kọ̀kọ̀ nínà eléyìí àìmọ ìtànpè ní láàyèláàhìlọ́lọ́ òun ló súnwà débi báyìí o àìsí mọ ìtí kùránì sọ fún wa àìgbàgbọ́ yìí tí kùránì sọ fún wa òun ló fà tá àfi fọ́lọ́wọ́n ọba lẹ́tọ̀ tí ń bèèrè lọ́dọ̀ wa láàgbègbè fún ẹ wá jẹ́ àlọ́mọ̀ dáadáa pé kùránì sọ fún wa pé iná láhàlà yẹ́gfẹ̀rọ̀ àyùsọ̀rọ̀ kàbí ọlọ́run ní tẹ́yàn yẹn bá sí ẹbọ pẹ̀lú òun ọlọ́run ọba òun ò ní sàforíjì fún o àmọ́ tó bá yàtọ̀ sí ẹbọ ọlọ́run ní èmi ọlọ́run ọba máa ṣe kíni màá se àforíjìn rẹ̀ torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ká lọ mọ̀ pé oríire wa ń bẹ́ ń bi ká fún ọlọ́wọ́n ọba níjọsìn rẹ̀ ká sì má pa nǹkan kankan mọ́ ọlọ́wọ́n ọba àlá àbùkù sì ní jákò lára mùsùlùmí àti lára gbogbo àwọn tí ń bẹ láyé àgbà tán bá tó padà síbi ìsìn ọlọ́wọ́n ọba lọ́kàn tó so tí wọ́n sì gbé ìmọ̀ pa nǹkan pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba tí wọ́n gbé kó ìsáàtàdà ayá àtúnbẹ̀lẹ̀ ẹ̀yìnà tẹ́yìn mùsùlùmí tó bá ti jẹ́ pé òwò ẹ̀yìnà lè bá ti ń se òwò ẹ̀yìnà yẹn ẹ̀mọ́ jẹjẹ ń fòwò yẹn lẹ̀ tí yọmọ gbà síkó wa ó ní bákẹ́rẹ́ ọ̀bí zàrẹ̀ tẹ́sí yọnu sí bí kẹ́ẹ̀ máa gbé nǹkan kẹ́ẹ̀kà máa sòwò lásán atom wàtàbá atom adinabal albakor tó jẹ́ sí pé ní kẹ́ẹ̀ máa dá ẹran jẹ kẹ́ẹ̀ máa sin rànkúnmí kẹ́ẹ̀ máa sin màálù òun lọ́kàn yìí tẹ́ ẹ wá fi ìjọsìn ọlọ́run ọba alẹ̀ anábìwá muhammad ní ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò dẹ̀ yín zolan iyẹpẹrẹ kan láyọn zẹ́rù ankom ata tẹ́rìjọ ọ̀ ilà dínìkan iyẹpẹrẹ yìí ọlọ́run ọba ò ní já lára yín gbà kan àgbàtà bá tó padà di ẹ̀sìn ọlọ́run ọba la ẹ jẹ́ ká wo àwọn kan bá sọ mí báyìí o owó ẹ̀yìn náà owó rìbá ni kéèyàn mọ́ fìgbà kan rántí ọlọ́run ọba kọ́kàn máa lọ sí kínní kọjá pé títà àdéhà náà lọ́kàn òwò lásán ni gbogbo àwọn nǹkan yìí ẹ̀sẹ̀ ni o ọlọ́run ní ẹ̀yin tẹ́ bá ti bísí pẹ̀lú àwọn nǹkan yìí àwọn ẹ̀sẹ̀ yìí lásán ọlọ́run ní màá dàpẹ́ ìyẹpẹrẹ sí ìrùpèsè ayé yín ìsìn ní yọ ìyẹpẹrẹ yìí kò fún yín àgbà tẹ́ bá tó ṣe kínní tẹ́ bá tó padà síbi ẹ̀sìn ọlọ́run ọba ẹ wá já wọ ẹni tó ṣe pé ẹbọ lòun ṣe pẹ̀lú ọlọ́run ọba ẹ rí i pé ìyẹn máa lágbára gan a jẹ́ pé nàìjíríà tí òjò tò lónìí àìfọ́lọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ ni tá a bá fọ́lọ́ wọn bá lẹ́tọ̀ rẹ̀ wà láì nàìjíríà ti tòjú báyìí lọ àwọn àlùmí náà dẹ́sẹ̀ jù wá lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run sì máa ń wẹ lómi ń gba mi ẹlòmí ó dẹ́sẹ̀ ọlọ́run ò ní bá wí ẹlòmí ó sì dẹ́sẹ̀ díẹ̀ báyìí ọlọ́run ṣe kíni yóò sáré máa bá wí kóun lè bá a padà lọ́lọ́run sáré bá wí ẹni tó lọ́wọ́ ọba ọba wí ó fẹ́ kó ṣeré ibú gbére ni torí ẹ̀ nínú tí ó jẹ́ tí ò ní jẹ́ ká rí ìyà àti ìyẹpẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìyà tí ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ yìí tí ò ní jẹ́ ká rí àfi ká fi ẹbọ sílẹ̀ ká fi ìjọsìn máa ọlọ́run ọba subahánahu wọ̀tàhálà àwọn àfáà tí wọ́n ń pariwo lọ́tún lọ́sì bá sì padà sí di eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa àmà padà a padà sí di ntọ́lọ́run ọba àlá subahánahu wọ̀tàhálà a sì pọ̀ dáadáa mùsùlùmí pọ̀ nù lóyè o àmọ́ mùsùlùmí náà lọ takùtọ̀ ọlọ́run ọba jù ó ti akọ̀pọ̀ gòsáà lásẹ̀lẹ̀ jẹ́ kàgùsá òsáìlì ìyẹn ni pé ìdọ̀tí ẹ máa dà gẹ́gẹ́ bí ìdọ̀tí bí ìdọ̀tí àgbàrá ni ẹ máa ṣe dà bí àwọn mùsùlùmí ṣe rí lónìí nù torí pé kálukú ni kò fún ọlọ́wọ́n ọba subahánahu wataala kò fún ní ìjọsìn rẹ̀ torí ẹ jẹ̀mọ́ mùsùlùmí ẹja padà síbi ìsìn ọlọ́wọ́n ọba subahánahu wataala níbẹ̀ ni oríire wá wà ẹ wá rí àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ọ̀pọ̀ gan-an tá a gbọ́dọ̀ fún ọlọ́wọ́n ọba eléyìí lẹ̀tọ́ tó ṣe kíni tó ga jù ẹ wá jẹ́ kádé ẹ̀kún wa torí wọ́n sọ mi kọjá ti lọ nínú àwọn ẹ̀tọ́ tá a lè fún Allah subhanahu wa ta'ala èyí tó ga jù nínú ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba òun náà ni ká máa gbọ́rọ̀ sí ọlọ́wọ́n ọba aláàlẹ́nu ká máa gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo tó bá pa aláṣẹ rẹ̀ ẹ̀tọ́ ti ń retí lọ́dọ̀ ọlọ́run àná afaani law kana hubbuka sadiqan la ata'atahu innal muhibba liman yuhibbu muti'u ànábì ní tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ọlọ́run ọba ọ̀ tẹ̀lé ọlọ́run ọba o gbọ́dọ̀ sí lẹ́nu o torí pé ẹni tí ń bá ń se kíni ẹni tí ń bá nífẹ̀ẹ́ yàn ìmọ̀ se kíni ìmọ̀ gbọ́dọ̀ sí yàn lẹ́nu ni a ní láti máa tẹ̀lé ọlọ́run ọba lára ẹ̀tọ́ rẹ̀ ni nínú ẹ̀tọ́ ọlọ́run ọba òun ni ká máa dúpẹ́ fún ní gbogbo àsìkò lérí àwọn orí tó ṣe fún wa ká máa dúpẹ́ fún alhamdulilayi ó ti tó wọ́n ti pọ́ lọ́wọ́n ọba ló ṣàlàáfíà fún tó fi dáàrin yìí wọ́n ti pọ́ lọ́wọ́n ọba ló ṣe jíjẹ mú fún ọ tó jẹun àárọ̀ ọjẹ́ tọ̀sán talẹ́nà tó ń débọ̀ dúpẹ́ ìdẹ̀ra tọ́lọ́mọba aláàṣẹ fún ọ lérí àlàáfíà lérí ojú lérí ẹnu òfin sọ̀rọ̀ ń rọ̀rọ̀ sọ dúpẹ́ làákàyè tọ́lọ́mọba aláàṣẹ fún ọ tí ó gbà lọ́wọ́ rẹ dúpẹ́ gbogbo àwọn nǹkan tọ́lọ́mọba aláàṣẹ fún ọ lára ẹ̀tọ́ tọ́lọ́mọba níbi ní ọ̀dọ̀ wa ni bákan náà ká máa ṣàfọmọ́ ọlọ́wọ́n ká máa gbọ́ ọlọ́wọ́n tóbi lára ẹ̀tọ́ ọlọ́wọ́n ni nínú àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́n ká máa ronú sí àwọn àwọn ọ̀rọ̀ rẹ̀ ká máa ronú sí àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba láàánú ọlọ́run àwọn tí wọ́n ti kíni àwọn tí wọ́n jẹ́ àwọn olùsìn ọlọ́run ọba wọ́n yẹ tafakaru na fi xaliki samawa tawala ard wọ́n máa ronú nípa bọ́lọ́run ọba aláà subhanahu wa ta'ala bó ṣe dásánmà bó ṣe dálẹ̀ wọ́n máa ronú nípa rẹ̀ wọ́n mọ̀ wá sọ pé rọ́bànà máa kọlákítà ha àdàbà subhanaka wàkìdà àdàbà náà ìrì ọlọ́run ọba sọ́mọ̀tọ́ dáì ọ̀dá lásán ilẹ̀ tó ọ̀dá yọ ọ̀dá lásán ẹranko tí ń rìn lọ yọ ọ̀dá lásán ọ̀dá nítorí nǹkan kan ní ìrẹ̀ ọlọ́run ọba mímọ́ rẹ̀ ọlọ́run ọba aláwo ẹja ronú sí nǹkan ọlọ́run ọba ṣe fún wa àwọn èso tó ṣe fún wa lóríṣiríṣi ká máa mú gbogbo nǹkan kan yìí mo kàn yín láti máa ronú sí ká fi máa gbé títóbi fún ọlọ́run ọba nínú àwọn nǹkan tí a fi máa fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ òun náà ní ká nígbàgbọ́ sí ká sì nígbàgbọ́ sí àwọn kádàrà rẹ̀ dáadáa rẹ̀ ni àti àbúrò rẹ̀ àwọn ẹ̀tọ́ ọlọ́run bá yìí pọ̀ gan tí a gbọ́dọ̀ fún ọlọ́run ẹ jẹ́ kí a dá ilé ìdó báyìí torí pé ta bá ní ká máa lọ àsìkò ọ̀tàn máa lọ́wọ́ a sì ní wo ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́jú ẹ̀tọ́ tàwé èèyàn ẹ̀tọ́ tèmi àti ẹ hakul ibad alọ́láì ẹ̀tọ́ tèmi àti ẹ tá ní lọ́dọ̀ ọlọ́run òun náà ní bí kọ́lọ́run bá kọ́ mọ́ fìyà jẹ wá kọ́mọ́ fi àjẹ́ wá nígbà tá a bá ti pa nǹkan kankan mọ́ òun ọlọ́run ọba tá a sì ń fi jọsìn fún un ọlọ́run ní fi àjẹ́ wá kò sì ní fi oná wá ẹ rí i pé ẹ̀tọ́ ni àdéṣe yìí fi rin àti ipa wa náà lẹ́tọ̀ kan lọ́dọ̀ ọlọ́run sọ wá lẹ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run láyísì sọ lẹ́tọ̀ kàmẹ́lì sọ lẹ́tọ̀ tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀hẹ́ ìwọ náà ní right ah kàlá oh ní right. o ò ní láti kankan o o ò lẹ́tọ̀ọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba torí pé ẹ̀tọ́ tọ́lọ́run fẹ́ fún wa ní ẹ̀tọ́ tá a ní lọ́dọ̀ ọlọ́run ọba ní huwa minfọ́dìlìhì ọlá rẹ̀ lọ́kàn fẹ́ wa àánú rẹ̀ lọ́fẹ́ fi fún wa sí pé o kìí sí ẹ̀tọ́ pé alẹ́tọ̀ sí pé kí a se nǹkan fún kóhun wa ẹ̀gbọ́n sọ mọ̀ pé tí n bá kí ọ pé yẹ sà tí mo pọ́n lé èmi náà lẹ́tọ̀ọ́ kọjọ́ kíni kọ́ pọ́n mi lé mo wà rò pínpà tó ti jọ́sìn fọlọ́wọ́n ọba ọ kóhun náà ṣe kíni ẹ̀tọ́ tí wọn náà ní ẹ̀tọ́ pé kíni kọ́lọ́wọ́n ọba kọ́ mọ́ fìyà jẹ́ hmm. òun sọ pé ẹ̀tọ́ pé o ti fún un ní nǹkan òun náà gbọ́dọ̀ sí kíni ó dì sáfù kó fún ọ ní nǹkan mi ìwọ́ tó bá ti rò ó bẹ́ẹ̀ ah, ó ti sọnù kì í ṣerú ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ̀tọ́ tó lọ́n kàn ní ní wa ló tó fẹ́ fún wa ní ẹ̀tọ́ ọkọ fẹ́ fi sọlá ẹ̀kẹ̀kẹ̀ fún yín tí ọba fún wa kò sẹ́ni tí ó bì tí ọba ṣe ni tí ọba fún wa kò sẹ́ni tí ó bì ló fi jẹ́ pé lérí ẹ̀tọ́ ọ̀rọ̀ mẹ́ta lára àfa sọ àwọn kan ní ẹ̀tọ́ tó lọ́n fẹ́ fún wa ní wọ́n ní ẹ̀tọ́ yẹn ní ẹ̀tọ́ tó ṣe pé a ní lọ́dọ̀ ọlọ́run ọba ni. Etọ́ kọ́dà tàbá wo nu làákàyà àbàpà ni wọ́n ní pé nítorí pé téèyàn bá ti ṣe ọyà kéèyàn ó ṣe kíni kéèyàn ó gbà ni give and take ní kíni lọ́rọ̀ ayé àbí wọ́n ní téèyàn bá ti ṣe ọyà kéèyàn ó gbà tá a ti fọ́lọ́ wọn bá ní nǹkan ọyà ká ṣe kíni káà náà gba àwọn mọ̀tẹ́sílà ní wíìrì yìí hùn ẹ̀rí pé sọkúsọ nù àtọ́lọ́wọ́n bí ṣe irú àwa ó ti yé ọwá fẹ́ fi ìwà àtọ̀gá rẹ̀ àbí kó tó kó o ní pé àti sáfù buhari ọyà kí buhari náà ṣe kíni kóun náà sáfù wa Ah, ṣe bóun ló ní ká kásà àwọn kaba yìí àtẹ̀tí dìbò fún náà ọ̀yẹ̀ kóun ló ṣe kí ni kóun ló hmm. ọlọ́run ọba ò fún wa nírú ẹ̀tọ́ yẹn o láfi rí àwọn kan tí wọ́n sọ léyìí ìsọkúsọ lélẹ́yìí àwọn kan ní ẹ̀tọ́ ọlọ́run ọba tó fẹ́ fún wa wọ́n ní pé àwọn èèyàn á lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run ọba o bó ṣe lè kọ́ mọ́ àmọ́ ọlọ́run ọba lọ́kàn wò láti nítorí pé ó sì fún wa ní information nípa pé ẹ láwọn nǹkan fún yín o tẹ bá ṣe báyìí jọ gbẹdàlì kẹhámà yín fún yín láwọn nǹkan báyìí wọ́n ní àwọn ẹ̀tọ́ tọ́kàn wà fún wa ní kí sípa alẹ́tọ̀kan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nítorí àdéhùn tọ́lọ́ ń ṣe fún wa lórí fẹ́sẹ̀ kínní lórí fẹ́ fún wa ní ẹ̀tọ́ arínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfọ oníṣúná tí wọ́n sọ ilé wọ́n ní ẹ̀tọ́ tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba a fẹ́ àwa mùsùlùmí alẹ́tọ̀ adékíní àwa mùsùlùmí àwa tá a bá sin lọ́hùn alẹ́tọ̀ lọ́dọ̀ ọlọ́hùn ọba àmẹ́tọ̀ yẹn nìyí kìí ṣe pa á ní o ẹ̀tọ́ tó ṣe pọ́lọ́wọ́n ọba ṣe lọ́rùn èèyàn lérí ẹ̀ lérí ni ẹ̀gbọ́ a ní nǹkan kan tá a fi dìsáfù ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan kan tá a ṣe tá a fi dìsáfù kí ni ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ àmọ́ tá a fi lẹ́tọ̀ lọ́dọ̀ rẹ̀ ni pé nítorí pé ó ṣe lọ́rùn èèyàn léra rẹ̀ lérí gẹ́gẹ́ bó ṣe sọ pé òun ọlọ́run ọba òun ṣe ìdẹ̀ra lọ́rọ̀ èèyàn fóun pé kó wọn máa ṣèdẹ̀ra fáwọn èèyàn ẹgbẹ́ bọ́lá ọba ṣe sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé òun ṣe àbòsí léèwọ̀ fúnra àwọn fún bẹ́ẹ̀ náà ọba ṣe ẹ̀tọ́ tó fẹ́ ṣe fún wa ló ṣe lọ́rọ̀ èèyàn lé wa lérí kì í ṣe pa mo ṣe ní dandan fúnra mi pé mo gbọdọ̀ jọba láàánú ni bọ́lọ̀ ń ṣe wá sílé ìdandan bẹ́ẹ̀ náà ló ṣe pé mo fẹ́ fẹ́yìn mùsùlùmí lálejẹ́ náà nítorí pé ẹ̀sìn mi ọkàn wo ló ṣe lọ́rọ̀ yẹn lérí ẹ̀ lérí ọlọ́sọ̀nù ayémínú àrùkọ̀rọ̀ ọlọ́ni wà ká ní hakọ̀nà àlẹ́yìn náà sọ̀rọ̀ lẹ́mọ̀mìnì ọlọ́ni dandan ni fún wa dandan ni fún wa kárànà ló ṣe ní ó ṣe lọ́rùn èèyàn fúnra rẹ̀ kì í ṣe pa dìsáfù ẹ̀ kí wọn náà máa máa gẹ́gẹ́ bá kan ṣe máa ń rò nínú àwọn ọ̀dẹ̀ èèyàn bí máa ń rò tí wọ́n máa rò pé nígbà tó jẹ́ pé bá lórí wa abá fọsọ abá fọsọ abáwọn pọnmi abá pọnmi ń oṣù o àmọ́ lọ́hùn ọba ó ní òkèrún òkèrún ó ní ọgbàwẹ̀ ọgbàwẹ̀ ó ní ose dáadáa ose dáadáa ó ní osòótọ́ osòótọ́ má jọ wánu làákàyè rẹ fúngbà tó ti ní ose yẹn náà dandan kó ṣe kí ni. ó fẹ́ fọlá rẹ̀ àti àtàánú rẹ̀ lówù ló fi ṣe é ó kàn sọ́dọ̀ ọ̀ràn yẹn fún rẹ̀ ni. àwọn tí wọ́n sọ ilé yìí àwọn lọ̀rọ̀ wọn ṣe kí ni ló lẹ́rìí jù àwọn tó sọ tẹ́lẹ̀ kejì yẹn náà ni àwọn náà lẹ́rìí àmọ́ àwọn taláwọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni wọ́n sọ torí pé káwọn náà owó náà ìjọsìn tá à ń ṣe àṣẹ fọlọ́hún ọlọ́hún ní tọ́fẹ́ fi ṣe ara wa là ń ṣe fún gbogbo ìjọba tá a bá ṣe yìí náà orí ta ní bọ̀ wá orí ara wa ni ìwọ náà fi mọ̀ pé ò ní ò dìsáàfù kankan torí pé ṣe fọlọ́hún torí pé ọlọ́hún bá aláṣán náà kọ̀ hánì ó ní wọ́n mọ̀ ń ṣàkàrà fa iná ma yẹ ṣukuru lè nọ́ọ̀sì wọ́n mọ̀ ń káfàrà fa iná rọ́bì gani kẹrì tó ṣe alhamdulilayi tó ṣe subhanallah tó ṣe gbogbo àwọn nǹkan tá a ní kó ṣe yìí ọlọ́run ló ṣe é fúnra rẹ̀ ni o fa innama yashkuru li nafsihi torí ààrẹ ló fi ṣéwù ìwọ́ tó bá lò ṣe é ọlọ́run ní fa inna rabbi ganiyun karim ọlọ́run ní mi nídìí ẹ̀tẹ́lẹ̀ mọ́rọ̀rọ̀ kọjá ń tọ́ fẹ́ ṣe fún mi sọ ma pé tọ́gà kan máa ní pé kọ báwọn ṣiṣẹ́ tọ́ọ̀bá iṣẹ́ yẹn yóò kọ̀gá kò ní àwọn tí wọ́n lọ bí sẹ́jọ́ kejì àbí ọba lọ́sọ asọ́dọ̀ òórùn jáde bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ òun ní bùkátà sí ọlọ́run ní tẹ́ ẹ bá lẹ́ẹ̀sìn ní bùkátà sí mí ní tí mo fẹ́ fi sí ẹ̀yin lẹ sí fúnra yín tọ̀ gbàtà la sí wa ṣé ọlọ́run àwa dìsáfù ẹ̀ tọ́kan lọ́dọ̀ ọlọ́run à dìsáfù ẹ̀ ọlọ́run mọ̀ ní amìlà sọ́ọ̀lì àǹfààní nọ́ọ̀sì ẹnikẹ́ni tó bá sí dáadáa ó ṣe fẹ́ dáadáa ẹ̀ wọ́n mọ̀ ní asáàfà àléyà ẹni tó bá sì lóhùn ṣe dáadáa nù yín ó ṣe fi ra rẹ̀ ni òun náà ni ó gbà ẹ̀ ṣe fèmí ọlọ́run o kò sí tí mo fẹ́ fìrun yín ṣe o ìyìn láwọn yín fi ṣe kankan o ẹran ilé yàtọ̀ pa kò ní dọ́dọ̀ mi ọlọ́run bá yìn ní mú ẹ̀jẹ̀ rẹ o ìyìn sì ní jẹran rẹ o ẹ̀yin lẹ ṣe fúnra yín o oore ibẹ̀ ẹ̀yin náà ní bọ̀ wá bá tábà tí mọ eléyìí a pé àdìsáfù kó ṣe àwọn nǹkan yẹn fún wa ni torí ìdílé ìjẹ̀mọ́ èmi àti yín ni ká má mọ̀ dájú pé a àdìsáfù ẹ̀tọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lọ́kànṣọ ẹ̀tọ́ yẹn dọ̀ràn èèyàn fún rẹ̀ nínú ọlá rẹ̀ àtàdéhùn tó ṣe fún wa ló fi fẹ́ sí i gbọ́dọ̀ pé yé wa sọ ọlẹ́tọ̀ ọlẹ́tọ̀ àwọn táwọn sọ pé alẹ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run tá a fẹ́ gbà wọ́n ní pé torí pé làákà ìjẹ́rìí sí ibẹ̀ pé téèyàn bá ṣe nǹkan fún ẹ̀yọ́ kí n ò ṣe kí ni nígbà tí n bá fún ọ ní sẹ́ẹ̀tì yìí kí mo tà á fún ọ kó lẹ́yìn ṣe fún mi ọ̀yẹ̀ kọ́ sanwó fún mi tí n bá bọ̀ ṣiṣẹ́ fún dídí thirty days kí lọ́yẹ̀ kó ṣe fún mi ọ̀yẹ̀ kó fún mi lówó sẹ́ni tí n bá bọ̀ ẹ̀ fọṣọ ọ̀yẹ̀ kó ṣe kí ni oníjàsá kọ́mọlá òkàìrà àbí sùgbọ́n làákà ìsọ̀fọ́ tí yẹn bá bọ̀ fọṣọ tọ̀ọ̀rán máa ń sẹ́tọ̀ lọ́bọ̀ ọ̀rán jẹ́wọ́ ọ̀yẹ̀ ni jàsá kọ́mọlá òkàìrà àbí tọ̀ tẹ́ ẹ bá wá kírun fọlọ́run tẹ́ ẹ gbàyẹ̀ fọlọ́run ọba àwọn náà níwá ní pé ní làákà ìsọ̀fọ́ akọ́yẹ̀kọ́lọ́ náà ẹ̀sìn tó lọ́wọ́ wa ṣe ni pé kíni kó fi àlìjánà san wá lẹ́sàn kó sì má jẹ́ wá yà nínú kíni nínú náà ìsọkúsọ gbà ní eléyìí nìkan náà àwọn afáàfin sọ nínú orin rẹ̀ ó ní máa lílẹ̀ ìbáde aléyè hakùn wàjibọ́n kàlà wà láàṣọ àyò ńlá dé ìdọ́ ihun ìní ó dìbò fábí adélè àwòrán àìmọ́. فبفضله وهو الكريم الواسع afa sọ pé mọ́lẹ́lẹ́ ìbáde Aleyi hakun wájibun ó ní gbogbo ẹrúsìn ọlọ́run pátápátá látòkè kalẹ̀ ó ní gbogbo wọn wọn ò ní kan tó di túláàsì tọ́lọ́run gbọ́dọ̀ fún wọn wọn ní lọ́dọ̀ ọlọ́run bàlá ó ní tòun ti bẹ́ẹ̀ wá ní kọ́lá wàlà sáàyùn ládé ìsàáhùn tòun ti bẹ́ẹ̀ wá ní kan tẹ́ ẹ sí sọ́dọ̀ ọlọ́run ọba ẹ kírun ni ẹ gbàwẹ̀ ni ẹ náwó sójú ọ̀nà tọ́lọ́run ọba ni ẹ ṣe wáàsí ni ẹ gbọ́ wáàsí ni ẹ dẹ̀bí pọ̀ ni ẹ sọ dáadáa ni ẹ parọ́ ni gbogbo tẹ́ bá wá ṣe yìí náà ni kò ní rọrùn níwájú ọlọ́run ọba la iná láàlá yòdì hàn àjọra alimuhasini. tòun ti bó jẹ́ pé ẹ lẹ́tọ̀ọ́ kan tẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ yìí tó jẹ́ yìí ọlọ́run tún wá fi da yín lójú pé kíni gbogbo tẹ́ bá ṣe náà ni kò ní ṣe kíni kò ní ráàrin wájú èmi ọlọ́run ọba àfa sọ pé ìní ó dìbò fàbí adélé àhónú ìmú onítọ́lọ́wọ́n ọba subahánahu wàtàhálà onítọ́ba jẹ̀yìn yà tọ́ba jẹ̀yìn yà fàbí adélé yìí déédéé látọ̀dọ̀ rẹ̀ ni o ẹ wọ́ tiẹ̀ ni o ẹ wọ́ tiẹ̀ ni o fíyàn bá wọ́ tiẹ̀ ọlọ́run ní sẹ́kìnì kò ní fi jẹ́ àhónú ìmú tọ́lọ̀ bá sì kẹ́yìn níjọ́ gbé dalẹ̀ kìámà tó ní ẹ máa dọ́mọ àlìjẹ́nà ẹ máa wọnà àlìjẹ́nà lọ ẹ máa gbádùn ẹ̀yin lẹ́ni gbogbo òkẹ́ tí ń bẹ ń bẹ ẹ̀yin lẹ́ni gbogbo òdẹ̀dá tí ń bẹ ń bẹ àbá ẹ gbádùn débi pé gbogbo tẹ bá fẹ́ jẹ ẹ máa fàlàkùn màtà dáhùn ọlọ́ni gbogbo tẹ bá ń kílìmù náà àlìjẹ́nà ni ẹ máa jẹ tiyín ọba lọ fẹ́ gbélé àbá ilé tó da jù láyé ọ fẹ́ gbé mbẹ́ ó ṣe kí ni ó gbé kalẹ̀ tó wá ní kò sí gbogbo tó da jù láyé ò lè sí lálìjẹ́nà ntọ́ dọ́bù táyé lẹ́sẹ̀ kí ni lẹ́ẹ̀mọ̀ rí mbẹ́ wọ́n tó sì ń wo obìnrin kí láyé tó ti rẹ̀ yọkan tó ń dààmú tó ń dààmú ọlọ́run tó bá dálì kìámà tó bá dálì kìámà tó bá béèrè fún obìnrin ọgọ́rùn-ún lẹ́ẹ̀kan náà ó sì kíni wọ́n dọ́dọ̀ rẹ̀ torí pé bá bì lọ́dọ̀ ti máa ṣe gbogbo orí òyìn fún yín fábí fọ́dìlì pẹ̀lú ọlá ẹ̀mí ọlọ́run ọba anábìwá muhammad sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ lọ mọ̀ pé kò sí ẹnìkan nínú yín tó sọ pé yòdèkélòho lè jánà àmàlóhù tíṣẹ́ rí ó gbé wà lè jánà. wọ́n bẹ̀ lórí anabi wa muhammad pé bóòní rẹ náà rí anabi ṣẹṣẹ tẹ̀ náà ó gbé wà lè jánà anabi ní àtẹ̀mí náà. ó ti yé iṣẹ́ mi ò lè gbé mi wà lè jánà àyàfi tó lọ́nà Allah subhanahu wa ta'ala tó bá yọ́nú sí mi. àsìkọ́lọ́run ọba akọ́kẹ́ òun náà ni ọba alápọ̀nlé ọba tí ó sì gbààyè tó gbààyè ní ọ̀rẹ́ torí ìdílé ìjẹ̀mọ́ àlẹ́tọ̀ kan lọ́dọ̀ ọlọ́run tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ gbà àlẹ́tọ̀ kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kan wù lọ́fẹ́ ṣe kí ni lọ́fẹ́ fún wa láwọn orí yẹn tọ́ tàbá wá ní ká wo pé àwọn ẹ̀tọ́ wo lọ́lọ́run ọba ṣe lọ́nà èèyàn lérí ara rẹ̀ tó fún wa a máa sọ nínú àwọn kata fẹ́ wí katara wí káfẹ́nu bá kálẹ̀ gbé máa kílẹ̀ torí pé wọ́n lásìkò ti lọ nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ̀ ń se lọ́rọ̀ yẹn léwa lérí tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run èyí tó ga jù nínú ẹ̀ ní kọ́mọ́ fìyà jẹ wá lálùkẹ́ àmọ́ tó ga jù nínú ẹ̀ kọ́mọ́ sí kẹ́ni pẹ̀lú mọ́jẹ̀mú pé ìwọ náà ò ní sógun sọ́ra o pẹ̀lú mọ́jẹ̀mú pé ò ní sógun tajà o. o sì ní lọ sàwó rẹ o pẹ̀lú mọ́jẹ̀mú pé o ní o pẹ̀lú mọ́jẹ̀mú pé o ní síngbẹ́rẹ́ ipe kí ìdáàbòbọ̀ jẹ́ tiẹ̀ o o sì ní lọ ọrọ̀ kiri ká sàárè o púpọ̀ àwọn ẹ̀tọ́ ń sọ yìí tàbí fi ní ní mójútó pẹ̀lú mọ́jẹ̀mú o sì ní nígbàgbọ́ pẹ́ nìkan bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run tó lè pààyàn ọlọ́run nìkan ni o pẹ̀lú mọ́jẹ̀mú pé ìgbàgbọ́ òní sí nínú ọkàn rẹ nípa apáwọn kan ń bẹ tí wọ́n tún mọ̀lá tí wọ́n mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la kò ní sí o ò ní jẹ́ àlálìkè àmọ́ tọ́ láyé nínú àwọn ẹ̀tọ́ wò lọ́lọ́run wá sí lọ́rùn yàn lérí ẹ̀ lérí fún yín láyé nínú ẹ̀ ni pé tẹ́ bá pè é lásìkò nira lásìkò ìbànújẹ́ lásìkò eh, tẹ́ ẹ̀ lówó lọ́wọ́ lásìkò àdánwò ọlọ́run lóhun ọjẹ́ yín òun ọ̀sẹ̀ kínní òun ọjẹ́ yín ọlọ́run ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ni ẹ pè mí màá dá yín lóhùn o innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tó ṣe pé wọ́n ń ṣègbéraga káwọn ò ní pè mí ọlọ́run ọba ọlọ́run ní sayadkhuluna jahannama dakhirin ọlọ́run nírú àwọn èèyàn báyìí wọ́n wọ iná jahannama ajásí pé ọlọ́run ọba ó sọ dọ̀rọ̀ yẹn léwa lérí pé tá a bá wà nù dòṣòro tá a wà nù nira tá a lówó lọ́wọ́ tá a rówó olé san tá a rò ń jẹjẹ tára ń ni wá ibà ló mú wa ni kíníkan ní ń se wá ni ìbànújẹ́ ló gbá wa mú ni tá a bá pè òun nínú ẹ̀tọ́ tóun ṣe lọ́rọ̀ èèyàn léra àwọn olérí ni bẹ́kẹ́ni ń dà yín lóhun ó dọ̀ ó ní àṣẹjìbò lákùn ẹ̀tọ́ kan nínú ẹ̀tọ́ ta ní lọ́dọ̀ rẹ̀ nù àmẹ́tọ́ yìí ṣe dandan fún òun lọ́kàn wù láti ṣe fún wa o nínú ẹ̀tọ́ ta ní lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni pé ọlọ́run ọba ó ṣetán láti ṣàforíjì fún wa tá a bá tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run gáwọ́ fi rọ̀dán bí wọ́n káwọ́ bí lọ táwọn ọlọ́run lóhun ọlọ́run ọba lára àròyìn òun òun ni pé òun máa ń ṣàforíjì fáwọn èèyàn òun sì máa gbà tuntun bá ń ṣàforíjì ń ṣe kíni ń sì gbà tuntun bá tẹ́ bá tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní ṣe kíni máa foríjì tí ó sì pọn èèyàn wọ́n sàtọ́ra àforíjì bí ẹ̀sẹ̀ rẹ̀ okúwo tó ti wòkó tó dé ìbàyí gbogbo ọ̀rọ̀ ti pa jàǹbá tó ti ṣe àwọn olówó tó ti ná dúkìá ń dúkìá tó ti jẹ mọ́lẹ̀ àìmọye àmọ́lẹ̀lẹ̀ pọ̀lọpọ̀ yín ti jàǹbá ẹnìkan sáláfí ni àìmọye sáláfí ní jàǹbá o ó ti yé àfikọ́ ya tọ́jú owó rẹ̀ dáadáa ó ti yé máa rò pé ẹnìkan sáláfí ni àbábá kó sí lọ́dọ̀ yọ́ọ̀na tó bá sì fi sí bí nǹkan àbá yóò ṣe kò ní ṣe dáadáa bọ́ ọgbà sálábí lónìí sí di kìnìún rẹ̀ pé oníkan wá bọ́ sí kìnìún ẹlòmí ó sí bí ó sì yẹ kó ṣe ní o torí ẹ̀ ya fojú ẹ̀ ojú ẹ̀ mélòó ojú ẹ̀ méjì kò obìnrin náà nítorí bá fẹ́ ṣe kó mójútó dáadáa torí ẹ̀ gbogbo àwọn jàǹbá tẹ̀ ti ṣe fáwọn ara yìí tòun ti bí ẹ sí lẹ́gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ẹlẹ́gba ẹlẹ́gba nẹ́bì gbọ́ yìí ẹlẹ́gba tìrọ̀ lọ́wọ́n ọba gbọ́ yìí gbogbo àwọn nǹkan yìí náà tọ́lọ́mọba ni ẹ bá wà òun láforíjì yìí ń ṣe kí ń foríjì yìí bákan náà lára àwọn ẹ̀tọ́ èyí tí ó ṣe pé ọlọ́run bá ṣe lọ́rọ̀ yẹn léwa lérí òun ni pé ọlọ́run ṣe ọ̀ṣẹ̀tọ́ lọ́rọ̀ yẹn lérí ara rẹ̀ òun ni pé òun wọ́n tẹ́ àrísìkì fún wa láyé òun wọ́n ràn wá ṣe láyé òun ó ṣe gbogbo ń tàn fún wa láyé ọlọ́run wọ́n ń ṣe àbí òṣè àwọn kan nígbà tí láàká yìí wọn tí wọn mọ bágbára ọlọ́run bá ṣe tó wọ́n wò pé population wa ti pọ̀ láyé ó yẹ ká máa reduce ara wa torí pé oúnjẹ lè mọ́tò wa mọ́ oúnjẹ lè má tó wa mọ́ àwọn ń bèèrè lọ́wọ́ wọn pé sáwọn ni wọ́n ń ṣe ní àbọ́lọ́wọ́n ọba àwọn ará nàìjíríà àrídìsí ara wa à ń jẹun àbá jẹun kọ́là bó ń jẹ́ ṣe wọ́n yìí náà à ń jẹun àbá jẹun ta ni ń ṣe jẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń pọ̀ tóun náà lọ́lọ́run ṣe ń ṣètò àrísìkì tó torí kò fẹ́ kó waste nígbà táwọn yẹn ń bẹ láyínjọ́ kìíní àná tí wọn ò ju bí mélòó kan lọ bàtà náà ibi kìíní ànábì wa ádámà àtìyàwó rẹ̀ ń bẹ láyé tí wọn ò ju méjì lọ dèdè àrísìkì wọn náà lọ́rùn sí kìíní ní ṣe fún wọn bọ̀ tó ti bí àwọn ọmọ tí wọ́n pọ̀ tó bíbejì bíbejì bíbejì bíbejì tí wọ́n pọ̀ dáadáa èdè àrísìkì wọn náà ni wọ́n ń ṣe fún wọn àwọn aráàlú mẹ́kà èdè àrísìkì wọn ni ń ṣe fún wọn bẹ́ẹ̀ sí láyé lọ́lọ́run ṣe ṣègìnrin ní ọ̀sùn máa ya nǹkan bòyí tó ẹ̀dàkùn nǹkan tá à ń jẹ níbo ní ti ń jáde rí ẹ̀dáhùn náà eré ilẹ̀ òjò tí ń rọ̀ sí ibo ní ti ń wárí ẹ̀dàkùn sí orí ilẹ̀ yìí sáà alẹ́ alẹ́ alẹ́ ọkùpá ó dájú pé ilẹ̀ tá a lè gbé bá a ṣe fẹ́ pọ̀ tó ilẹ̀ tá a lè gbé tá a lè débẹ̀ lọ́pọ̀ ju ibi tá a fẹ́ gbé lọ tọ̀ gbogbo bẹ̀rẹ̀ máa dákun síbẹ̀ lọ kọ̀ wá ní tó yín jẹ ẹ́ ọlọ́run ní ń ṣe ó sì ṣètò gbogbo ẹ̀ lóríṣiríṣi tí ó bá yín mu ìbẹ́nu rẹ̀ pẹ́pẹ́ láàrin oṣù kan yóò ti jáde ìbẹ́nu rẹ̀ oṣù mẹ́ta yóò ti jáde ìbẹ́nu rẹ̀ oṣù mẹ́sàn-án yóò ti jáde ìbẹ́nu rẹ̀ ọlọ́dún kan yóò ti jáde bọ́lọ́run sí wá ń ṣètò rẹ̀ ni tó bá lélẹ́ yóò wọ jẹ yóò ṣe mí fún ọ tí ó wọ jẹ tó bá lélẹ́ yóò dédé ọlọ́run yóò tó fún ọ ní mí nínú lẹ́kàn yìí náà lára ẹ̀tọ́ tọ́lọ́wọ̀n ọba aláàṣẹ lọ́rùn èèyàn lérí ẹ̀ lérí nù pé òun ó ṣe kíni òun ó ṣe fún wa ní sì ń ṣe àbí òṣè sáàlẹ̀ tí ó tako eléyìí tọ́lọ́wọ̀n ọba òṣè lára ẹ̀ níparí olóhùn ọmọ ìkẹwàá òun sì máa sàánú wa ń sàánú wa o ẹbí gbèsè lẹ́tọ́ nàìjíríà adẹ́tọ́ ń rí jẹ́ owó tó ń gba ten thousand ẹlòmíín gba eight thousand lówó oṣù òun náà sì ń jẹ àbí kò máa jẹ kò máa mú dizini wọ́n sì ń ta ráìsì míìkì mìdìrí kàkan ní three hundred naira ẹ́ àwọn mẹ́fà sì ń gbénu lé ọmọ mẹ́rin ìyàwó àti bàbá ń sì ń gba ten thousand lówó oṣù ẹ dákun tòun ti bẹ́ẹ̀ náà kò tí ì jẹ gbèsè ọlọ́run sànù rẹ̀ àbí ọ̀sànù rẹ̀ ń sànù wa lára àdéhùn tó ṣe ni lára tó fi fún wa ní òrùnpa rẹ̀ ni lára tó ṣe lọ́rọ̀ yẹn lérí ni ọyẹ eh, káwọn ọmọ nàìjíríà ọyẹ ká ti ká ti gbẹ jù báyìí lọ láti gbẹ ọdún kan tí a ti ń jẹ báyìí àbí kọ̀ọ̀yẹ ká ti gbẹ ni ó dájú pé gbogbo àjẹun bọ̀ bá ṣe ń jẹun bọ̀ mọ́ ó jẹ díẹ̀ díẹ̀ là ń jẹ nísìn àbí eh, eh, ìwọ́tọ̀ yẹ pé bírẹ́dì ẹlòmíì bírẹ́dì bírẹ́dì odidi bírẹ́dì rẹ lọ́ǹgì kan yọ parí ẹni jókòó kan àwọn bírẹ́dì tẹ́lẹ̀ máa ń ta ní two hundred and thirty two fifty nísìn ẹlòmíì ọ̀parí rẹ ẹ̀mejì ní jẹ nísìn tòun ti bẹ́ẹ̀ kò sí rù lára nu ọlọ́run ọba àlá lórí wa ń sànù wa àbíká náà ṣe Kaya sí iṣẹ́ tó àwọn kàṣẹ́ tó pa wá kọlọ́mà kọ́mọ́ káwọ́ náà rìn kó lórí lérí wa ọlọ́tọ́bí ọlọ́run ọba alá kọlọ́mà kọ́mọ́ sá gbàdúrà wa kọ́mọ́ sá sọ wa lẹ́nu eré ìlú nàìjíríà ọlọ́mọ sábà àtúnṣe tọ́ba àtúnṣe sójú wa tọ́ba àtúnṣe jò sójú wa wọ́n lówó ti tánú kóló ní nǹkan bí ọdún bíi méjì sí mẹ́ta sísìn àmọ́ ló ti wá dénú kóló báyìí ọlọ́mọ wa yí tí ọba da ọlọ́mọdé ọsẹ yìí wa gbogbo àwọn alábòsí tí wọ́n bá da nàìjíríà rọ ọlọ́mọ sábà kó wọn kó ń bẹ̀ bá wa fẹ̀ wọn ẹni rẹ síbẹ̀ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí ó tún nàìjíríà ṣe mọ́sà bá wa yìnyàn ti àwọn olórí wa mọ́sà bá wa sàn wọn olórí wa bẹ́ẹ̀ ọ̀là tóbi ọlọ́wọ̀n bá jẹ́ mi náà sínú àwọn ọmọ nàìjíríà tẹ́ mọ̀ ní àníyàn pé ẹ ti ẹ̀fẹ̀ mi mi náà ha ẹ dákun ọpọlọ ti bàjẹ́ dé lẹ́mú yẹn pé wákàtí kan kí n tiẹ̀ lo subhanallah ihamma yẹ̀ṣẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé kí lọ fẹ́ ṣe wákàtí kan ẹni tó ṣe lọ́dún mẹ́rin gan ò rí nǹkan kan ṣe ẹni tó ṣe lọ́dún mẹ́jọ kan kò rí nàìjíríà tó Buhari kan ó ti sún nísìnyí láàrin ọdún bíi méjì sí mẹ́ta ti ń lò wọ́n á ní wákàtí kan ó túmọ̀ kó lè kọ́ lọ fẹ́ lọ jà ọfẹ́ lọ jalè ńbẹ̀ ni ọfẹ́ yíwe ni ọfẹ́ yíwe ọlọ́mọta sọ wa ń bẹ̀ ọlá ọlọ́run ọba aláà subhanakallahumma wa illa anta astaghfiruka wa